وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدقف الله سبحانه وتعالى أترى الكاتب النبي محمد صلى الله عليه وسلم عليكم كالله سبحانه وتعالى قم أبا صحابه àti gbogbo àwọn tó wà lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ alkiyama lẹ́yìn ìgbà náà a kí gbogbo etí tó ń gbọ́ wa ní àwúrọ̀ tòní ní ọjà gbọ́rọ̀ àbí ní ilé ilé aláta compound a kí gbogbo wa sórí ètò wa tí àwọn ahlus sunnah wal jama'a ní sàlẹ̀ gàmbàrí tí wọ́n a máa gbé ètò náà káàkiri lọ́sẹ̀ méjì méjì akẹ́gbọ́ pẹ̀lú gbọ́lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh láláì ní gbára wa lásìkò lẹ́gbàtà ti kíra wa pẹ̀lú kíkí tó jẹ́ pé kò sí kíkí mi tó tẹ̀ ma ọ̀nà ni kíkí àkọ́kọ́ ọ̀nà sì ni kíkí gbẹ̀yìn gẹ́gẹ́ bí gbogbo náà ti rí nínú ìkéde wa <clears throat> wípé ohun tá mi tira wa láǹfààní lónìí òun náà ni in ti àpàkọlé rẹ̀ ní kaifa nastakbiru Ramadan báwo la ṣe fẹ́ pàdé àwẹ̀ Ramadan báwo la ṣe fẹ́ kóna Ramadan látara àkọlé ọ̀rọ̀ yìí yóò ti máa kú gbogbo wa lára wípé irú àkọlé ọ̀rọ̀ báyìí ó ti wáyé nísìn yóò ti tó bí ọdún kan sẹ́yìn pé kárí káwọn èèyàn máa sọ̀rọ̀ pé bóò láti pàdé àwẹ̀ Ramadan kò wáyé lóṣù tó kọjá kò wáyé lóṣù tó kọjá kò wáyé lóṣù méjì sẹ́yìn kò wáyé lóṣù mẹ́ta sẹ́yìn sọ yóò ti máa fún wa lára pé ajẹ́pọ̀ nídìí kan ti irú ọ̀rọ̀ yìí ti ìfi wáyé lásìkò tá a wà ń bẹ̀yìí kíni dínà ọ̀nà tí ó gbá mọ̀ pé a ti wà nínú oṣù ṣàbáàlì àbíká sọ pé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mà ipé a ti wà nínú oṣù ṣàbáàlì tó jẹ́ pé oṣù ṣàbáàlì tá à ń sọ yìí nìsín tabawo ndi bíi mẹ́jọ kọ́ ó di bíi mẹ́jọ lónìí a sì mọ̀ ipé parí èyí tí ó gbẹnulé òun náà ni oṣù Ramadan tí a máa gbàwẹ̀ nínú ẹ̀ so látara di eléyìí òun náà ló fi ẹka tara wa jí lórí pé àwẹ̀ Ramadan yìí báwo la ṣe fẹ́ kóna rẹ̀ báwo la ṣe fẹ́ pàdé ẹ̀ tàbá wá sọ̀rọ̀ nípa pé ìkóna nǹkan ìpàdé nǹkan a jẹ́ pé nǹkan yẹn ti pàtàkì ni àlejò tó bá ṣe pàtàkì àlejò tí ó bá jẹ́ àlejò ńlá a mọ̀ palẹ̀mọ́ pé a fẹ́ pàdé àlejò báyìí so àwẹ̀ Ramadan ta fẹ́ múra tàbí kó sínú ẹ̀ àlejò ńláńlá kan ni àlejò tó ṣe pàtàkì ni tó jẹ́ pé orí ńláńlá ń bẹnú ẹ̀ òun náà ló fi ní bùkátà sí tẹ́ àfiká pàdé ẹ̀ àfiká tẹ ìsìnkú ká pàdé ẹ̀ <clears throat> ọ̀pọ̀ àwọn èèyàn wá máa bó ṣe ṣe pàtàkì tó tó fi ní bùkátà sí pé ká pàdé ẹ̀ kásìkò náà tó wáyé pé yẹn bá máa bó ṣe ṣe pàtàkì tó ni a mọ̀ yí pé a ọyẹ kásìkò náà àwẹ̀ Ramadan bákan náà àwọn ẹlòmíì náà máa pàtàkì àwẹ̀ Ramadan yìí bó ṣe tó àmọ́ bó láti ṣe kò náà rẹ̀ ẹlòmíì náà tún máa tó jẹ́ pé ọ̀nà tẹ́lómi ń gbá sékò náà Ramadan ọ̀nà kílá jẹ́ kílá mú lásán ni ẹlòmí ó ti máa ráwọn ẹlòmí létí ní ti pé tọ̀ ẹmọ́ gbàgbé mi o ẹlòmí ó ti máa ráwọn ẹlòmí létí pé ẹbá ti kọ líìtì ẹlákùn okò àwọn àdúgbò ẹbá kọ́ sí o eléyìí náà lára kíni lára pé àwọn sí ìkùnà kílá jẹ sínú ìkùnà kílá fi jẹ tààrí òun náà ni ìkùnà tí irú àwọn eléyìí ń ṣe buru àwọn aláburú mi náà ń bẹ tó jẹ́ pé wọ́n fa burú sèkò náà Ramadan àwọn náà ń palẹ̀ máa Ramadan pẹ̀lú kíni pẹ̀lú àwọn aburú tí wọ́n ṣe so àwùrú àwọn táwọn máa fi kó Ramadan pọ̀ so àbíkáwá fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ ọ̀nà táfi Ramadan fi jẹ́ pé tá a bá kó rẹ̀ lọ́nà yìí ọlọ́wọ́n bá àlékè ọlá yóò tẹ́wọ́ gba owó sẹ́ dáadáa tí a bá ṣe nínú àwẹ̀ Ramadan yìí àwẹ̀ Ramadan tá à ń nípa rẹ̀ yìí ó ká kọ́ mọ̀ pé títí ẹ̀ láwẹ̀ Ramadan ni ìkóra ìkó ẹnu dúó ẹ́ ìkóra dúó kó níbi àti gbogbo àwọn nǹkan tí máa bá wẹ̀jẹ́ ní lọ́sígbà tí alfajari bá ti yọ alfajari ẹlẹ́ẹ̀kejì bá ti yọ títí tó rùn ó fi wọ̀ tá bá ń sọ nípa àwẹ̀ al-imsak anil akli wa shurb ẹnu wa dúó ẹ́ ká má jẹ ká má mu àti gbogbo àwọn nǹkan mìíràn tó jẹ́ pé kèéje jíjẹ kèése mímu àmọ́mọ́ báwẹ̀ jẹ́ kákọ́ra jókòó bẹ́ẹ̀ látìgbà tí alfájà rí ẹlẹ́ẹ̀kejì bá ti yọ ìlà ghurubi shams títí tí òun fi wọ̀ eléyìí fi jami'i ayyami shahri ramadan ní gbogbo ọjọ́ ní gbogbo ọjọ́ ọ̀sán inú àwẹ̀ ramadan eléyìí òun náà nìtúmọ̀ sáàbá sọ̀rọ̀ nípa àwẹ̀ so ibẹ̀ yìí láti mọ̀ pé àwẹ̀ funfun àwẹ̀ àgbàdà ilá àwẹ̀ nǹkan funfun ò bàwẹ̀ jẹ́ tí àwọn èèyàn máa sọ àwọn kéékèèké wọ́n kàn fi ń tré ní wọn ni wọ́n kàn fi ń tré ní wọn díẹ̀díẹ̀ ọyá gbàgbàdà ilá lónìí tó bá di lọ́la gbàgbàdà ilá ọyá ti ẹ̀ tráyẹ̀ lónìí wò ogoro àwọn eléyìí wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń ṣe àwọn ọmọ ni wọ́n fi ń ṣe tẹ̀rẹ̀gíbù wọn ti wọ́n lójú kòkòrò ipe kí àwọ̀ ẹ̀yìn ó lè bá a mọ́ wọn láà so ìta ń pè láàwẹ̀ gangan òun náà ní ìta sọ yẹn ẹ wá rí àwẹ̀ Ramadan yìí ọlọ́run bá àlékẹ́ ọlá ó ṣe lọ́rùn èèyàn fún gbogbo àwa mùsùlùmí ó ṣe lọ́rùn èèyàn fún àwọn àlùmọ̀ ànábì lóòótọ́ kìí ṣe àlùmọ̀ ànábì lákọ́kọ́ ìjọ tí ó kọ́kọ́ gbàwẹ̀ àwẹ̀ tí ń síwájú kí àlùmọ̀ ànábì tó dé àwọn ànábì tí wọ́n ti kọjá àwọn náà gbààwẹ̀ ó ní mẹ́rin ti gbààwẹ̀ wọn ó ní ọjọ́ tí wọ́n fi gbààwẹ̀ wọn àmọ́ àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá alékiọlá ó ṣe àwẹ̀ òun náà ní àwẹ̀ Ramadan táà ń sọ yìí kìí ṣe àwẹ̀ tó bá wùyàn kìí ṣe àwẹ̀ nàbà fẹ́ àwẹ̀ túláàsì ni fún ẹni tí májẹ̀mú kágbàwẹ̀ yìí tó bá ti pé lára rẹ̀ ẹwà rí kìí ṣe pé Ramadan ó jẹ́ ọ̀nà yẹn lásán fún wa àwẹ̀ Ramadan yìí òpó kan ni rukunun min arkani Islam òpó kan ni nínú àwọn òpó Islam nínú àwọn nǹkan tá Islam lé lórí òun náà ni àwẹ̀ Ramadan wà gẹ́gẹ́ bí kò sí sí iyèméjì ń bẹ lọ́dọ̀ ẹnìkankan tí máa ń pàpọ̀ mọ́ra islam ipe àwẹ̀ rọ̀mọ̀dọ́nì yìí o òkú kan ní nínú òkú ẹ̀sìn wa ẹ̀rí ọlọ́ọ̀bá àdíkọ́lá sọ fún wa nínú al-Qur'an inú suratul Baqara ó ní yá ayyuhal ọlọ́wọ́ bá àdékọ́lá ní gbogbo ẹ̀yin mùmínì òdodo gbogbo ẹ̀yin jẹ́ gbọ́lọ́gbọ́ ẹ̀yin jẹ́ jẹ́ mùsùlùmí mùmínì òdodo tọ́katọ́ka ẹ̀yìn jẹ́ jẹ́ mùmínì tinú tẹ̀yìn tójútòde ọlọ́wọ́ bá àdékọ́lá ní kó bàbá fúyẹ́ fún wa káwọn wà rí pé kankan tó lágbára ní àbí nǹkan tuntun ní ọlọ́run bá àlejò láti kà máa kù sí ibà alẹ́lẹ́dí ìdàmí gẹ́gẹ́ bá ti ṣe lọ́rọ̀ èèyàn lórí àwọn tí wọ́n ti wá síwájú lọ́rọ̀ èèyàn fún la'allakum tattaqun

ìyá Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá ti jìnà sí yà sí yóò máa súnmọ́ kẹni bẹ́ẹ̀ bá ti jìnà sí kẹsí yóò sì máa sí kíní yóò máa súnmọ́ yà kò ní méjì so ọlọ́ọ̀bá àlekẹ́ láti wájú ó yí wa ní so áyà yìí òun náà ló ń fi rìn ilẹ̀kún wa ipé àwẹ̀ Ramadan yìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà a rí látinú hadith annabi sallallahu alaihi wasallam ipe anabi sallallahu alaihi wasallam jẹ́ oyewa pé nínú hadith abdullahi ibn umar radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam anabi ni buniya al-islam buniya al-islam ala khams ó ní ẹ̀sìn islam tẹ́ríun wọ́n ma lórí foundation márùn ni foundation márùn ni tó jẹ́ pé ẹyọ̀kan gbọ́dọ̀ yọ tẹ́yọ̀kan bá yọ yóò sàfà ní má anabi wá ka shahadati an ilaha illallah wa anna muhammadar rasulullah ẹni foundation àkọ́kọ́ òun náà ni ìjẹ́rìí pé kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àyàfi Allah subhanahu wa ta'ala wa anna Muhammadan rasulullah pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ rẹ̀ ni méjèèjì ìzakat ká yọ zaka ká mú nínú owó wa àwọn tàà bá jẹ́ ọlọ́rọ̀ ká wá dáa padà lọ́sọ́dọ̀ àwọn tó jẹ́ tálíkà àwọn tí ò ní eléyìí náà nínú àwọn orígun ẹ̀sìn wa ni tí ò gbọdọ̀ yege wọ̀sọ́mí Ramadan tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká gba ààwẹ̀ Ramadan tó jẹ́ pé òun náà ni à ń sọ̀rọ̀ lórí

ó ní bùkátà sí kọ́nà ó dá ó ní bùkátà sówó ó ní bùkátà sálàáfíà àtàwọn nǹkan oríṣiríṣi ẹwà rí ọlọ́ọ̀bá àríkíọlá ẹ̀yìn ọba tó nímọ̀ nípa gbogbo kan ẹ̀ látòkè délẹ̀ nígbàtí àyà ibi sọ̀kalẹ̀ àyà ìgbà tó fi sọ̀kalẹ̀ hajj rọrùn nítorí pé àwọn tó jẹ́ mùsùlùmí tán bẹ láti gbogbo àwọn náà ẹ̀ bẹ́ ìnà Mákà wal Madina wọ́n bẹ Mákà wọ́n bẹ Madina àwọn kàràkàrà àbí tó kálùkù wọ́n wá wà ẹ̀yìn kàràkàrà bí dáàdì gẹ̀ẹ́sì láàsọ pé a lè ṣe hajj ni a wà rí pé síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀bà rí pẹ́lá tó sọ pé kí lima ní sàtọ́ àìlè ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn àṣíyíhun ọlọ́ọ̀bà rí pẹ́lá ń jó yé wa pẹ̀lú àwọn nǹkan tí ó padà máa ń tẹ́lẹ̀ síwáṣùtà àwáì tẹ́ ó bá lọ hajj nìsín ẹ̀yìn 1.5 million tó bá fẹ́ lọ hajj nìsín kò kéré sí 1.5 million kọ́lọ̀ ọba àríkẹ́ láwá sọ pé hajji o tú láti ní o mọ́ sí límà níta tó àìlẹ́ ìsẹ́bìlà tẹ́nu bá lágbára tí mo láwà wọ́ ẹlòmí ò ká 20,000 rí àgbà wọ́n ti bí tí mo á ká 20,000 yíò wọ́n á ní èmi mo ní ẹlòmí ò kárí kọ́lẹ̀ ẹlòmí ò ká 10,000 rí ẹ́ kó 10,000 kó jọ tẹ́lòmí lọ́wọ́ rí ká ah, èmi mo ní owó yìí ẹ́ tẹ́lẹ̀ máa wọlé yóò máa jáde máa jẹun yóò máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lòmí tẹ́lòmí tẹ́lòmí ẹnìkan bèèrè wà nábi sallallahu alaihi wasallam nígbàtà nábi ní inna Allaha farada alaykum al-hajja fahujju ọlọ́wọ́ bá alékẹ́ láti ti hajji lọ́nà ẹ̀kún yóò ẹ̀yà mọ̀ sí hajji o ẹnìkan bèèrè lọ́wọ́ nábi sallallahu alaihi wasallam pé a fi kulli aam wọ́n bí ànábi pé sílọ́dọọdún láàmà sí ẹwù kan sílọ́dọọdún láàmà sí kíni láàmà sí ànábi wa dákẹ́ wàtọ́yà ànábi wa kún

ìtàbẹ́lò mahallu shahid ìtàbẹ́lò níbi ayà yìí òun náà ni a wọ̀sọ́mí ramadan ipe àwẹ̀ ramadan yíò ògbókan nínú òkú ẹ̀sìn wa so tàbá ti wá mọ́ ìmá ilé ìlásán káàdì máa mọ̀ ládá tó wà nínú àwẹ̀ ramadan ó yẹ káàdì máa pé ìgbà tó ṣe pàtàkì ni ó yẹ káàdì máa pé nǹkan tá a máa ṣe kíni nǹkan tá a máa palẹ̀ mọ́ fún ni ká tó máa wàá sọ àwọn ọlá ẹ̀ àwọn ládá iná ńlá tọ́lọ̀ ọba àlejò ọlárò ìfún wa pé ń bẹ nínú àwẹ̀ rọmọdọ́nù inú oṣù rọmọdọ́nù yìí òun náà ni ọlọ́run ọba àlejò ọlá sọ alukur'an kalifa nabi sallallahu alayhi wa sallam ó wà nínú alukur'an ọlọ́run ọba àlejò ọlá jẹ́ kó yé wa nínú alukur'an ó ní àlejò tó jẹ́ kíni tó jẹ́ òru sábúlá àlùbáríkà ẹ́ alìmùbáraka ẹ́ alẹ́tí yàní kásọ̀rọ̀ fi ilkhair fi alkhair òru tó jẹ́ pé orí pọ̀ mẹ́ òun náà ni òru Laylatul Qadr ọlọ́wọ́ bá lékẹ́ láni ìgbà náà ló ń sọ Al-Qur'ani kalẹ̀ kọ́lá ní bẹnu sọ́tù bá kọ́lá náà pé ṣáàrù Ramadan ó tó pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọlásọ alùkùránì kalẹ̀ fún wa ní ẹwà wo alùkùránì sáǹkà lónìí sáàfin ń darí àlámọ̀rí wa sáàfin ń darí ìgbésí ayé wa ọlọ́ọ̀bá Ramadan inú àwọn ọlálálá tí ń bẹ nínú Ramadan onáàlélẹ́ na wa so a wà rí ń sàlàyé fún wa nípa kíní nípa àwọn ọlá ńláńlá àwọn ọlá irisirisi tí ń bẹ fún àwẹ̀ Ramadan ayé nínú hadith Ànábì sallallahu alaihi wasallam ipé oṣù Ramadan yìí ìgbà tó bá wọlé dé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo lẹ̀kùn àlìjẹ́nà anábi ní gbogbo lẹ̀kùn àlìjánà ọlọ́ọ̀bà àlékẹ́ ló sì kalẹ̀ ọlọ́ọ̀bà àlékẹ́ ló wá sí kíni yóò wá di àwọn èṣù mọ́lẹ̀ inú àwọn ọláláńlá tí ń bẹ nínú Ramadan ni. àpàdà sọ̀rọ̀ débi hadith yẹ lẹ́kùnrẹ́rẹ́ inú táàfi mà yí Ramadan ó yẹ ká pàdé rẹ̀ ó yẹ ká palẹ̀mọ́ fún ẹ táàsì fi mọ̀ yí pé ìpalẹ̀mọ́ rọ̀mùdán yìí kìí ṣe ìpalẹ̀mọ́ rọ̀mùdán kọlà a mọ̀ wo ní ti pé tàbá sọ̀rọ̀ rọ̀mùdán ní ti àwẹ̀ ní ti bí okù bí 21 days àbí àbí 22 days a mọ̀ sọ kókù bí 21 àbí 22 days ó sì jìnà ìpalẹ̀mọ́ rọ̀mùdán lásìkò tá a wà kó jìnà kọ́lá ká bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ ká bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ rẹ̀ nígbà tá a bá nítorí àwọn àwọn ní wọ́n máa padà mọ owó àwọn nǹkan wọ̀nyí bàtà bá bá ọ̀rọ̀ débẹ̀ ipe ìpalẹ̀ máa Ramadan ẹ́n ó dàbí olójú jíjìn ni táwọn Yorùbá máa sọ pé olójú jíjìn àti òkèrè ní tí máa ń ṣe kíni ní tí máa ń mẹ́kún sùn anábi sallallahu alaihi wasallam anábi sọ̀rọ̀ fún wa nínú hadithu ká anábi ní rúgima an fọ́rọ̀ jù anábi ní kí ọlọ́wọ́ bá àríkíọlá kó bá mi fi imú arákùnrin kan kó bá mi gbólẹ̀ kọ́nà ọba àlejò ọlọ́wọ́ fi mú ẹ̀ kó fi dánrin kó fi gbólẹ̀ anábi ní dùkítù ìdáhù fàlámù yóò sọ́lẹ̀ àlẹ́yìn ẹni tí wọ́n dákọ̀ ìmí ànábì sallallahu alayhi wa sallam níbi tó wà fàlámù yóò sọ́lẹ̀ àlẹ́yìn tí ó wá sátàrà tó fèrè ànábì sallallahu alayhi wa anábì ni wàrúkì ma á ń fòrọ̀ jòlú kọ́lọ̀ ọba àlékẹ́ ọlá tó máa ń fi mú ẹnìkan gbólẹ̀ kúmá ó dà méjì tàlẹ́lẹ́ kejì anábì sallallahu alaihi wasallam ni rajulun dakhala alayhi ramadan rúkì ma á ń fòrọ̀ jòlín dakhala alayhi ramadan kọ́lọ̀ kó máa ń fi mú arákùnrin kan gbólẹ̀ arákùnrin thumma salaha qabla an yughfar lahu àwẹ̀ Ramadan wá jáde máa la àwẹ̀ Ramadan wọlé ó tún wá jáde máa la ẹ̀ qabla an yughfar lahu kí o wá lápòrí jì ọlọ́run bá lè kí ọlọ́wà forí jì kò wá lápòrí jì tí àwẹ̀ Ramadan ju láti kíni táwẹ̀ Ramadan wọlé tó fi wá jáde padà ó ní kí kó bá ń fi ìmú ẹni bẹ́ẹ̀ kó bá ń fi ìmú ẹ̀gbólẹ̀ ẹ̀rì pé látara délé a mọ̀ pé ajẹ́kó ṣe pàtàkì káàsì kíní káàsì ìkóná Ramadan ẹ̀ a mọ̀ pé túláàsì ní fún wa pàtàkì ní fún wa káàsì ìkóná Ramadan káwa náà mọ́ bá kó sínú àwọn tó jẹ́ pé anábì alaihi wasallam anábì ní kọ́lọ́mù bá lè kí ọlábà fi Ramadan wọlé ẹ̀ Ramadan ṣe kíní ó ìtún jáde mọ́ wa lábẹ́ inú táàbì ipe ó ṣe pàtàkì káàtẹ̀ ìkùnà Ramadan ipé orí ńláńlá ni ẹni tí Ramadan bá bá láyé ẹn dáadáa ó náà sì máa fún inú hadithu Abu Huraira radiyallahu Abu Huraira ó gba hadithu ó ní àwọn alákùnrin méjì kan bẹ tí wọ́n wá látara ìran kan ẹ́ tàbí ní balij hayyin min khuda'a àdúgbò kan ni ẹ́ ní àdúgbò ara wọn ìran tàbí ní khuda'a wọ́n láwọn méjì tàbí sọ yìí ápìlàmà wọ́n gba islam àwọn méjì ni wọ́n wọ́n wá láti inú ọ̀nà tàbí sọ yìí wọ́n gba islam pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n islam kìí ṣe lẹ́yìn Eh, wọ́n gba islam látọwọ́ anábi sallallahu alaihi wasallam wọ́n tó ṣe ìdá ahaduhuma nígbàtọ́lọ́wọ́ bá lékẹ́ ọlọ́ kádàrá ìkannú wọn ó wá kú lójú ogun ìkannú wọn ó kú lójú ogun lẹ́yìngbà tí tí wọ́n gba islam ta wà ó kèrọ àkàrú sana ẹni kéjì síwájú kó mú tó kú qala Talha bun Ubaydillah Talha bun Ubaydillah inú àwọn sàábí ànábì ìdíwánuláhi alayhim ó wá sọ pé fa uritu aljanna olóhun wá súnjọ́ kan wá lálàá òun wá rí aljanna yàní òun wọ́n fi aljanna o wá rí pé ẹni tó lò ọdún kan sí láyé síwájú kó tó jáde láyé òun òun ló kọ́kọ́ wà nìjẹ́ náà síwájú ẹni tó kúkú ṣẹ̀yídí ṣẹ̀gbẹ́ tó kú ṣẹ̀yídí ẹ́ a mọ̀ pé ikú gíní a mọ̀ pé ikú tó lóore ní òun náà ikú tó kú àmọ́ wá ṣe Talha bun Ubaydillah ó ṣe ní kàyébí pé ẹni tó kúkú ṣẹ̀yídí ẹ́ ó tún wá ṣe gíní ó àwọn méjì lọ gíní wọ́n jọ gba ìsìlámù gbà kankan ni ẹgbẹ̀rún hikima tó wà ń bẹ pẹ̀lú wọ́n jọ gba ìsìlámù gbà kankan ni ó túnmọ̀ pé àsìkò kankan náà ni wọ́n jọ sí gíní ni wọ́n jọ sí fáìlì tẹ́ dáadáa wọn àsìkò kankan náà ni wọ́n jọ bẹ̀rẹ̀ sí kírun àsìkò kankan náà ni wọ́n gbàwẹ̀ àsìkò kankan náà ni wọ́n ti ogó tẹ́ dáadáa eléyìí wá kúkú tẹ̀yìdí ẹnìkejì wá kú lẹ́yìn ọdún kan òun tó lọ́dún kan láyé sí àwárí pé ẹnìkejì wà àlìjẹ́nà síwájú rẹ̀

tọ́láhà ní fàṣbáhàt onígbà tó ń wá tají ó ní fàzàkántù dhalika li nabi sallallahu alaihi wasallam aw dhukira dhalika li rasulillahi sallallahu alaihi wasallam olóhun wá sọ fà nabi ó ní àbí ẹni tó gba hadithi wá zakartu ó ní tọ́lẹ̀ alóhun sọ fà nabi àbí wọ́n ti ẹ̀wà sọ fà nabi ẹ̀ẹ́ eh, tí wọ́n gba ìsìláàmù nínú ọ̀nà báyìí báyìí in tó ń sì rí ó sì òun kàyé bí àwọn akọ̀fà anábì sallallahu alaihi wasallam ipé nǹkan tí Talha máa rí nǹkan tó ṣẹlẹ̀ ní anábì sallallahu alaihi wasallam anábì wá sọ fún wa pé alaysa qad sama ba'dahu Ramadan anábì ní kí á ẹni tẹ́ ló sẹ̀mí lẹ́yìn ọdún kan sí yìí sóhun ò ti gba àwẹ̀ rọ̀mọ̀dánù kan lẹ́yìn ẹni wọn nígbà tóhun ti kú tán kí ò lè gbà wẹ́wẹ́ ẹni ti gba àwẹ̀ rọ̀mọ̀dánù ẹn ó ti gba àwẹ̀ rọ̀mọ̀dánù lẹ́yìn rẹ̀ anábì raka kọ́dà ó ti kí ráka 6000 ẹn ó ti kí ráka 6000 aw kada wa kada raka'atan Eh, rọ́kàtà sọ̀láàtì padà anábi ní ẹni tó gba àdídì wá pé sọ pé ó ti kí rákà báyìí báyìí báyìí ní ìwọ̀n ọ̀ràn ọdún kan káàkà irun táa máa kí irun máa kí ní ọdún kan ẹ́n a kí láti ẹ́n rákà mélòó láti lójúmọ́ èyàn kí láka mẹ́tàdínlógún 17 àbí láka 17 ó wá kí bẹ́ẹ̀ fọ́dún kan ẹ́n anábìsọ̀lá sọ pé ó ti kíre irun iye tó tóbi gíní bí 6,000 raka lọ́dún kan lẹ́yìn rẹ̀ so anábìsọ̀lá wa aléwọ̀ sẹ́lám anábì jẹ́ òye wa pé ẹnu tóhun ṣe lẹ́yìn ẹni ohun ọmọdọ́nà so eléyìí túmọ̀ bi àsìkò ìgbésí ayé wa bó ṣe bi, sí ìgbésí ayé wa ṣe pàtàkì gan tó jẹ́ pé yóò wá ṣe yóò ṣe ní kàyéfì yóò bá nínú jẹ́ kó jẹ́ pé ẹni tó ti kú lógún ọdún lẹ́yìn ẹ́n ìwọ́n tó tẹ̀mí lógún ọdún lẹ́yìn rẹ̀ ẹ́n ó tún wá ń ṣe kíni ó tún wá ń rábà bàbá tó láti jẹ́ náwọ̀ àbòtí àwọn láti jẹ́ náwọ̀ kí wá ló gbogbo ọdún ṣe lẹ́yìn tọ̀ kí lè gbogbo ọdún ṣe lẹ́yìn tọ̀ so àsìkò ṣe pàtàkì púpọ̀ pé àsìkò wa

ó yẹ ká ṣe ìkùnà Ramadan ó yẹ ká pàdé ẹ̀ báwo láti wá ṣe ìkùnà Ramadan bóòlà nábi sallallahu alaihi wasallam bóòlà nábi àti máa ṣe ìkùnà Ramadan bóòlà wọn sálàm àwọn ẹni síwájú dáadáa tí wọ́n ti kọjá lọ bóòlà wọn tí máa ṣe ìkùnà Ramadan àti sọ fún alẹ́ kan ipé ìkùnà Ramadan ti wá òun náà ni ká máa tọ́jú kí láá jẹ kí láá ìkùnà Ramadan ti wá òun náà ni ká máa rán àwọn tí ẹ́ eh, àwọn dáa máa rí nǹkan lọ́wọ́ wọn a máa rán wọn létí ìkọ̀nà àmọ̀dára ti wà náà ní kí àwọn máa rán kọ létí pétọ̀ àwẹ́ ti súnmọ́ o ẹ́ àti ìdájì àgbáàgì lára o kìníkàbá ìlara kìníkàbá ìlara o ìkọ̀nà àmọ̀dára ti wà ní ẹ́ eh, mílíkì ara ayé mílíkì kátọ̀t báyìí tí ó tó wá gbáwẹ̀ tán ìkọ̀nà ni ìkọ̀nà ẹ̀mí ni ìpalẹ̀mọ́ ẹ̀mí wa kalẹ̀ ìmọ̀ ṣe àwọn iṣẹ́ dáadáa ìdúnnú àwọn iṣẹ́ dáadáa kalẹ̀ síwájú kí lọ́pùdánù tó dé tí ó bí wá wá lọ́rùn òun náà ni àkórí ìkùnà Ramadan afáwà Abu ruhi ma'ani ta'imta àwọn náà ni àwọn àwọn náà ni àwọn àwọn oúnjẹ ẹ̀mí àwọn nǹkan tí ẹ̀mí ó fi máa dàgbàsókè níwájú Allah subhanahu wa ta'ala tẹ́mi ó fi máa má bí àwọn tẹ́ dáadáa àwọn àwà dáadáa ìrun kíkí gbóró àwọn nǹkan wọ̀nyí àwọn náà ló jẹ tẹ́mi wá nídì wàlẹ́ ìtàbí à ń sọ ìmùta wọlé ṣẹ́rìfta kìí ṣe tó ń jẹ ni pé oúnjẹ tá à ń jẹ bá kàn mo jẹun oyó á mo mu imo yó mo tún mu nǹkan báyìí ẹlòmí ó tóbi lára ẹ́n tó wáyé pọ́lọ́wọ́ bá àdégbé alábájé ká máa ṣe tẹ́sì ẹ̀mí fún wa ni ẹ̀yìn pé tẹ́sì ẹ̀mí rẹ̀ wò ẹ̀mí ẹlòmí ó yẹ kó ó dájú sí uich ni ibi tí ń sáré tó kọ́lẹ̀ ẹ̀mí ẹlòmí nǹkan ti kú sínú ẹ̀ alákàntí kíní ara bọ́rọ̀ kíní ní kàǹgbé káàkiri látara pé kíní látara pé kò fún ẹ̀mí ẹ ló jẹ́ ara lásán òun náà ní kún ló jẹ́ tí rọ́mùdánù bá wá dé anábì sallallahu alaihi wasallam anábí a máa fún àwọn sàábé ní ròdùnú anábí a máa fún wọn ní ròdùnú látara pé oṣù ńláńlá ló wọlé tọ̀ yìí oṣù kórè ọ̀nà ló wọlé tọ̀ yìí oṣù yẹn ti máa rí àlìjánnà ọ̀nà ló wọlé tọ̀ yìí ní rọrùn ọ̀nà ló wọlé tọ̀ yìí anábí sallallahu alaihi wasallam anábí a máa sọ fáwọn sàábé pé oso ramadan kiwaje <clears throat> wa bayi bayo shahrun mubarak oso to la barika oso ala barika ona ni oso ramadan yi anabi ma so pe faradallahu alaykum siyama allah ba ali kola o se lona ya fun yi ipe ke gba we oso tan so yi oso ramadan yi allah ba ali kola se lona ya fun yi ipe ke gba we ninu e tuftahu fihi abwabul jannah alábi ní nínú oṣù yìí wọ́n ṣílẹ̀kùn àlìjánà nú ẹ̀ tuftahu fihi abwabul jannah gbogbo àwọn lẹ̀kùn àlìjánà pátápátá nínú oṣù Ramadan ọlọ́ọ̀bá alẹ́kẹ́ọlá yóò ṣílẹ̀kùn rẹ̀ wa tughlaqu fihi abwabul jahim ẹ̀ tó bá sì di inú Ramadan ta sọ yìí gbogbo àwọn wàtọ̀gálò fi hì maradatu shayatin anábi sallallahu alaihi wasallam wá ní àwọn eléri kúkúnú àwọn èṣù àwọn shaitan tí wọ́n gbẹ̀rù mari àwọn tó jẹ́ pé ọ̀nà tí wọ́n ma sáká kiri o náà ni pé láti ti ọmọ anábi adama lọ́nà láti ṣe bí yóò ní ríyọ́nà Allah subhanahu wa ta'ala wọn ó dè wọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́lẹ̀ tó jẹ́ pé àwọn náà ò ní lágbára lásìkò tá à ń sọ yìí ẹ́ tó tí wọ́n lọ́wọ́ bá alékọ́ láti wá máa dé ṣètánì ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ yìí àwọn ẹlòmí ò sì máa lè ṣe gíní wọ́n sì lè wá bá wọ́n ṣe tú ọlọ́wọ́ bá alékọ́ láti dé ṣètánì ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn ṣàtìn agbára wọn ti lẹ lásìkò tá à ń sọ yìí agbára á sì yàn lọ́nà kọ́ iná ló fà tó jẹ́ pé ìpínlẹ̀ ìtìmọ̀ pàgbára wọn ti lẹ lásìkò tá à ń sọ yìí ẹ̀rẹ́ lómi tí ẹ kírun ẹ

ó ti dì wọ́n ní sẹ́kẹ́sẹ̀kẹ́ ni ìdáni tí ó jí ọ pé àti ìmútí lónìí ìdáni tí ó jí ọ pé obìnrin tó ló lọlé bá ẹ̀ ọlọ́run bá lè fẹ́ láti wá sí kíni ó ti wá dì wọ́n sẹ́kẹ́sẹ̀kẹ́ ó náà láàbìrì pé dáadáa ní wọ́n kálukú dà fáà ní wọ́n kálukú máa lọ jẹ́jẹ́ ẹlòmí sí kòrán ẹ̀ tó ti gbékú yóò gbọ́n ẹlòmí ìtẹ̀sùn bá gbọ́n náà báyìí máa ń kí ló fà ọlọ́wọ́n bá lékẹ́ láti kíni ó ti dé ṣètánì mọ́lẹ̀ ẹni tí ò bá wá nílà káì ẹni tí ò bá ronú dáadáa òun náà ni ò wá ní take advantage pé wọ́n ti bá wọn dé ṣètánì mọ́lẹ̀ ó dàgbà tí ẹ̀ méjì ń jà ní ẹni sì ní kápá rẹ̀ gan wọ́n ti wá bọ̀ dí lọ́wọ́ mú nígbà wọn bọ̀ dí lọ́wọ́ mú òwò adìsẹ̀ múra kó lè máa ṣe tó ṣe o wà lè tètè ráyè mọ̀ láti nǹkan tó yẹ tó tí ó sàǹfààní fún ọ tó fi tètè kó ládá ẹ́n síwájú kó tó di pé kíni síwájú kó yóò tún bẹ̀rẹ̀ tẹ́ padà anabi sallallahu alayhi wa sallam anabi ní wà fi ilẹ̀ ilẹ̀ tún anabi ní òru kan bẹ inú ramadan tó ń sọ yìí tó ń kí pé ẹkú palẹ̀mọ́ rẹ̀ yìí tó ń kí pé ó ti wọlé sọ yìí táyìí ó wà min alfi shahar anábì ní òru tó ń sọ fún yín kó wà nínú Ramadan yìí òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ìyà khairun min alfi shahr anábì ní òru tó ń sọ fún yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ man haruma khairuha faqad hurim anábì ní ẹnikẹ́ni tọ́lọ̀ ọba man hurima khayruha ẹn tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá ti ṣe oore inú Laylatul Qadr òru tí tó ń sọ yìí tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá ti tẹ́lẹ̀wọ̀ fún tí ò yóò róore mẹ́ ẹn faqad hurim irú ẹni báhùn ọlọ́run ọba àríkẹ́ láti ṣe dáadáa ó tẹ́lẹ̀wọ̀ fún ó ti sóore ó ti dáadáa láti rí dáadáa láti rí ọ̀nà Allah subhanahu wa ta'ala ó ti gíní ó ti fòórùn anábì àmà ṣe gíní anábì àmà fi ru eléyìí anábì àmà fi kóna Ramadan a ma fún àwọn èèyàn ní ìròdùnú nípa Ramadan tọ́mọ́ wá fún wa ní ìròdùnú ẹgbẹ́ àdámi ṣe fún wa ní ìròdùnú yìí táwa náà ń fúnra wa ní ìròdùnú pé àwọn Ramadan ti dé ẹlòmí oríṣiríṣi nǹkan nínú àwọn èèyàn náà tí Ramadan gẹ́gẹ́ báyìí sọ oríṣiríṣi nǹkan òun náà ní máa ṣe

òun náà ni pé ààyè láti ṣe àwọn iṣẹ́ olóore ààyè láti ṣe àwọn iṣẹ́ olóore láyè lásìkò tó jẹ́ pé kíni àsìkò tó pé ọlọ́ọ̀bà àríkíọlá yóò tẹ́wọ́ gbà lọ́wọ́ yàn àsìkò tí àwọn iṣẹ́ dáadáa tí wọ́n ní àdìkèlé ládá àsìkò rẹ̀ náà lábẹ́ bọ́ sí in ti ń du àwọn ẹlòmí nínú eríṣiríṣi nǹkan ní du àwọn èèyàn nú èyí tó wáyé kó máa du àwa nú bọ́ sí ẹ́ eh, àsìkò tá ṣe kíní tára yìí súnmọ́lọ́ ọba àdíkẹ́ọlá ju ti tẹ́lẹ̀ lọ ni àsìkò tá ma ń ṣe dáadáa ju ti tẹ́lẹ̀ lọ ni àsìkò tá ní ń fà ní ipé wọ́n ti sílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ fún wa láti wọlé sí ojú ọ̀nà tó wà wà ní ojú àlìjẹ́nà àsìkò la fẹ́ ramadan ni wípé ramadan ti kọ́lá kó jẹ́ pé tó bá ń gbà àmọ́ ní ọlá ẹlòmí tó dáwàdà àwọn mí bẹ nìdí kọ́lá ẹlòmí ò ti fi sáwàdà tó bá gbọ́ pàwẹ̀ débà ìdí nínú ọmọ bàjẹ́ ni látara pé kíní látara pé ẹ́ kí ó bẹ́ ara rẹ̀ gbà àwẹ̀ ẹlòmí lára àwọn ògbà rẹ̀ kò lọ́sà àwọn kó gbàwẹ̀ yí àdẹ́wò ni ẹni ó ti ẹ̀mù wàhálà yín pọ̀ ẹjọ́ ó dé mẹ́bà dé náà wàhálà yín pọ̀ báyìí nítorí pé kíni nítorí pé ẹ̀hún bẹ̀rù àwẹ̀ àwa gbọ́dọ̀ máa ṣe kíni àwa gbọ́dọ̀ máa banújẹ́ nígbàtí wọ́n bá fún wa ní ìrò pé Ramadan ní ọlọ́run bá àdígbà lásọ fún wa nínú Al-Qur'an فمنهم من يقول أيكم زادت هذه إيمانا ó ní ẹ̀rẹ́ lómi tí ó máa sọ wípé ṣúra tó sọ̀kalẹ̀ ìníṣìn ta lẹni tí ó lékún nínú nígbàgbọ́ ta ni ṣúra ilékún ní gíní ní ìnígbàgbọ́ ọlọ́ọ̀bà àríkẹ́lá nípa amọ̀lẹ́dínà àmànú ó ní ẹ̀rí àwọn tó bá jẹ́ mùmí ní òdodo fàzádàtìhùn ìmáàdá wahum yastabshirun ó ní ẹ̀rí àwọn tó bá jẹ́ mùmí ní òdodo tọ́lọ̀ ọba àríkẹ́lá bá ti ń sọ súrà kankalẹ̀ àbúnsọ ayà kankalẹ̀ yóò ma lé wọn mú nígbàgbọ́ ni wa hum yastabshirun inú ó sì máa dùn ìtumọ̀ bá òfin ọba wa gbọ́ àbá àti gbọ́ rí àti gbàgbé wọ́n wá ń tawájí nípa rẹ̀ yẹ kí nǹkan fún

alhamdu wa shukru lillah a máa kún fún ìmọ̀ dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala látara pé àwẹ̀ Ramadan wọlé àbí látara pé àwẹ̀ Ramadan bá wa láyé èyí wà á máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ èyí ó ti máa sí ẹ̀yí kí ló fà á ọ̀rọ̀ arákùnrin méjì tààsọ síwájú nínú hadithu Abu Hurairah radiyallahu anhu látara pé a mọ́ pàtàkì pé Ramadan yìí bẹ́ mi láyé kò tún bẹ́rù kò bẹ́lò mi èmi tún ní àǹfààní láti kí rákà tó tó 6,000 ẹgbẹ̀rún mẹ́fà mo tún ní àǹfààní láti gba àwẹ̀ Ramadan ẹ̀ ọgbọ̀n àbí mọ́kàndínlọ́gbọ̀n mo tún ní àǹfààní láti ṣe tahajjud mo tún ní àǹfààní láti ṣe qiyamul layl mo tún ní àǹfààní láti ṣe tilawatul Qur'an mo tún ní àǹfààní láti máa ṣe àwọn ṣẹ́ dáadáa olóore ẹ́ eléyìí yóò amúyàn kéyàn sí kíní kéyàn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ èyí ó máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala látara pé kíní látara pé àwẹ̀ Ramadan oṣojú yàn ọ̀nà wọláwà gbà táàfi ká máa dúpẹ́ fún pẹ̀lú ìṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa méjì náà làá fi dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ẹ̀ á àdúgbò tí lágbájá ṣe fún ọ ṣe tó wá ṣe yìí náà ló wà fi ṣe kíni òun ló wà fi san fún a máa ń wí láàrin ara wa á lágbájá sórí dáadáa fún ọ ó wá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó àwọn èèyàn ń gbé sínú ọkàn wa ìfẹ́ àdúrún tọ́lọ̀wọ̀ bá alékẹ́ ọlá ṣe fún wáyé ẹ́ àdúrún dáadáa tọ́lọ̀wọ̀ bá alékẹ́ ọlá fún wáyé ó dáwa ó ṣe wá mùsùlùmí ẹ̀ fún alálàáfíà ó ṣe jíjẹ mímú fún wa gbogbo àwọn olè títí tó ṣe fún wáyé ṣe ń táàfi máa sá fún òun náà ní pé ká máa tẹ́ ṣe ń táàfi máa sá fún òun náà ní ká máa gbé ẹ̀tọ́ rẹ̀ fẹ́ lómi gbòòrò àwọn nǹkan wọ̀nyí ó yẹ káwa náà máa fi rora wa ká máa fi ń wọn ara wa wò ó sì yẹ ká máa fi ra wa ká sì máa fi ń ra wa létí ní pé ìtọ́lọ̀ọ̀bà àlékẹ́ ọlá ṣe fún wa ń táàfi sán ẹ́ òun náà ní pé kíni òun náà ní ká máa tẹ̀ láti rẹ̀ òun náà ní tọ́lọ̀mọba àríkẹ́ ọlápá wá láti tó ní a máa ṣe ẹ́ ká mọ́ kùnà ká mọ́ sàláì máa ṣe gbogbo àwọn nǹkan tọ́lọ̀mọba àríkẹ́ ọlá ní ká jìnà sí inú àwọn aburú lẹ́rìtìrìtì ìtọ́ hàn àti ìtọ́ tí

òun náà ni ká ṣe àfọ̀mọ́ àníyàn wa àníyàn ṣe pàtàkì púpọ̀ àníyàn ohun tí ń bẹ nínú àníyàn inú ọkàn ní máa wà ẹ̀yìn ọlọ́ọ̀bà àlejò ọlá nìkan òun náà ló ti nájú tó a bẹ́ẹ̀ṣe lọ bẹ́ẹ̀ṣe wo ti lọ àníyàn yóò dá bó ti wà kéfà àrọ́pùtàdàrí bóò ló ti mọ̀ bá níyàn yóò dá nítorí pé

àtọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ló wà a jẹ́ pé tú láti ní fún wa ká gbìyànjú láti gíní láti tún àníyàn wa ṣe a tún àníyàn wa ṣe pẹ̀lú àwọn nǹkan tá ṣe nínú Ramadan nǹkan pọ̀ nù tẹ́ olóore yàtọ̀ sí pé a gba àwẹ̀ ẹ́n àwọn tí olóore pọ̀ tí àmọ́ ń ṣe àwẹ̀ tá ní àgbà nítorí ẹni kankan àgbà nítorí kẹ́nìkankan yìn wá ẹ́n kọ́dá àwọn onímọ̀ ìmọ̀ jẹ́ kó yíwa pé àwẹ́ Ramadan ẹ́n Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ọlọ́ọ̀bà alẹ́kọ́lá ní kullu amali ibn adam lahu ẹ́n illa as-sawm gbogbo iṣẹ́ ọmọ Ànábì adam pátápátá òun lónìí illa as-sawm àyàfàwẹ̀ nìkan ẹ́n Ànábì sallallahu alaihi wasallam wàhánà ábìzì bí àwùkàmà kọ́ọ̀lù aláwọ̀ bá alékọ́lá ní òun gangan fúnra àwọn lòun ó ti kíni lòun ó sànyàn lẹ́sàn àwẹ̀ ń fúnra àwọn pé òun ló pé òun lòun ní àwẹ̀ ń kí ló fà òun náà ni pé àwẹ̀ Ramadan kìí sábà rọrùn fún yàn láti kíni láti fi kárí mi nínú ibi àwẹ̀ agbọ̀ yìí dáadáa níbi àwẹ̀ nítorí pé ogun anáàlájọ́ ń gbà ẹ́ kìí sábà rọrùn ah! àwọn ẹjọ́ ń gbóyàn báyìí ẹni tó fẹ́ sọ fúnnà òun náà sí kí ni ń gbò náà so kìí sábà rọrùn bẹ́ àmọ́ ìmọ̀ ń rọrùn níbi àwọn iṣẹ́ olóore tó kù dáa máa ń ṣe nínú Ramadan ẹ́ àníyàn yẹn lè bàjẹ́ níbi tìláwàtìl Qur'an mo fẹ́ Qur'an ah mo fẹ́ make sure pé lọ́dún yìí o ẹ́ Qur'an yóò pọ̀ tó sì níwà ládùúgbò wáyìí àníyàn tó fẹ́ Qur'an Eyi ni wọ́n á ṣe gíní ààrẹ tí ó ma wá sánù láyẹ̀ tàdábàrú al-Qur'an kò ní máa ṣe gíní kò ní ka, yí ka ma ka quran wò bí ti ń lọ ka Qur'an ní ọgbọ̀n ẹyọ kan mọ́bẹ̀ máa parí di máa ṣe gíní tí di máa láyè wọlé fíyànlá ẹ̀yẹ́ gbọ́dọ̀ ọfẹ́ ṣe tilawatul Qur'an ọwọ́ abọ́ sí ojú ọ̀nà àrẹ ibi táwọn èèyàn gbà kọjá ní títì ọwọ́ abọ́ Qur'an ẹ̀ sí títì ọwọ́ àjòkó ọwọ́ ọlọ́run ṣe tilawatul Qur'an ogoro àwọn ọ̀nà tíjẹ̀ tánimọ̀ sí kíní tí ma gbà wọlé sí àlàámi nínú àwọn sálàf nínú àwọn ẹni tí wọ́n ti kọjá lọ wọ́n ní ọ̀kan náà àwọn sálàf tí ma ń ka al-Qur'an lọ́wọ́ tó wá gbọ́mọ̀ àwọn èèyàn tó wá gbọ́mọ̀ ẹ̀sẹ̀ èèyàn kí ló fà ẹ̀rù ń bà kó má jẹ́ pé sètáni ó ráyè gbàbẹ̀ wọlé sí la kó má jẹ́ pé dédé gbà tí ẹnìyàn bá fẹ́ kọjá òun ni sètáni ó sọ pé láwùdí ẹ̀ díẹ̀ sí òun náà bá láwùdí ẹ̀ àbí sètáni wà sọ wípé tún jẹ́ kóhùn ló dé kíní tún jẹ́ kóhùn ló dùn sí ẹ̀ sí wọ́n náà tún dùn sí àbí ìpẹ́ nìkan kú dé wọ́n náà wá ó tẹ̀sẹ̀ wá ń farabalẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ọ̀nà tí ṣètánì máa gbà tí máa fi ṣe kíni tí máa fi ba iṣẹ́ èèyàn jẹ́ ni láti gbọ́dọ̀ ti ṣiṣẹ́ lórí ẹ̀ láti ṣe kíni láti ja ṣètánì lógun kó má ráyè gbàbẹ̀ wọlé síbi kíni síbi ìkíláàsì wa ṣètánì a máa wọlé níbi aljud aw fi sadaqa níbi ọrẹ títa inú Ramadan ṣètánì a wọlé sí látara ọrẹ títa látara ìmọ̀ sànú àwa láìní téyìn ò bá sọ́ra ẹ̀yìn ó fi odidi tirẹ́là yóò fi pín rẹ̀sì báwọn èèyàn yóò fi odidi tirẹ́là yóò fi pín mílìkì báwọn èèyàn yóò fi odidi tirẹ́là yóò fi pín òróró báwọn èèyàn ẹ̀yìn kò sì ní gbàládàra kankan bẹ́ẹ̀ látara kíni látara al-ikhlas látara al-ikhlas ẹlòmí ò sì ní ṣe kíni kò sì ní nípájú láìsí agolo kan tí ó fún èèyàn tí ó sì gbàládà rẹpẹtẹ látòrí ẹ̀ so àfi ká mójútó ìkìláàsì wa inú táàfì palẹ̀ mọ́ àti ká tẹ́ ní ara wa lórí ibò láti yọ kárí mi kó nínú àwọn tẹ́ta bá ń tè kí lámọ̀dánà tó dé kí n ṣe léyìí káwọn yóò bá yìn mí kí n ṣe léyìí káwọn yóò bá sọ̀rọ̀ mí dáadáa àbíká ètè tẹ́ gíní àbíká ètè yọ dànù Ọlọ́run kó ṣàánú àwọn olóṣèlú ni kó ṣàánú àwa náà sọ Ọlọ́run ṣàánú àwa náà àmọ́ àwọn irú àwọn kan báyìí ní máa ń pọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú pé opportunity pé àsìkò táwọn yẹn níbi nǹkan ẹjá fi ṣe kíní ẹjá fi darí wọn lọ sí ọ̀dọ̀ wa nígbàtí gbò bá dé fún bá lè ṣe kíní fún bá lè dìgbò fún wa wọ́n wà ní tí a mọ̀nà lágbájá òyìn lágbélé ìfún ni wọ́n bẹ̀ẹ́ <laughs> ẹwù gabáwọn sẹ́wọ́n láti ṣe dájọ́ rẹ̀ ẹ mọ̀ sí alátakò wa ni alátakò fún un ìsìn fún nǹkan Ramadan ṣògbóró àwọn ọ̀nà yìí àwọn ọ̀nà tí ríyà kárí ni a máa ráyè wọlé sínú a máa ráyè wọlé sínú a sì máa ba iṣẹ́ dáadáa yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kí náà gbórúkọ rẹ̀ kìyàmù lẹ́yìn kájìdé lóru àtàhájú káyẹnáfílà lóru inú àwọn ọ̀nà tí ṣètà ní máa ń tó náà a ma gbàbẹ̀ wọlé síyànlá kárí ni tọ́lọ̀wọ̀n bá àlejò alábáwá sọ akó níbi aburú kárí mi ẹ́ ká tún wá sọ akó níbi aburú kágbọ́ mi ẹ̀wẹ́ kágbọ́ tí mo ma bá fẹ́ jẹ́ àtúmọ̀ à wọ́n ti kìí ápù lérí ilé ìwọ̀n nìkan náà nìkan sọ́wọ́ abẹ́ ẹ́ ọwọ́ adẹ́ta láàrin àwọn ẹ̀wà ní à tí mẹ́lẹ́ bá ti bẹ̀rẹ̀ kìí ápù lérí báyìí

àwọn tí ma ń fún ní nǹkan báyìí ah ní ògúnlá ìsìláàsì mẹ́wàá lè tó mi ah ibi ọlọ́run mọ́ yí tó ti bọ́ lára mi báyìí bá sí ń sọ̀rọ̀ yìí kí ló fẹ́ fi ṣe ẹni tó ń sọ ọgbún kí ni ẹ̀san tó ní tí ó sàn ọ́ orú àwọn nǹkan báyìí ní ma bàtẹ́ kò ní jẹ́ kí èèyàn ní ládá yóò ba iṣẹ́ òun jẹ́ fún èèyàn èèyàn nígbà ládá kan mẹ́wàá ju Allah subhanahu wa ta'ala ká sọ àfogorú àwọn nǹkan wọ̀nyìí ẹ́ sìtáàní lè gbàbẹ̀ wọlé sí wàhálà àfikáṣẹ̀ṣẹ̀ wá sí kíni àfikáṣẹ̀ṣẹ̀ wá mọ́ tí ní ara wa láti tìǹ síwájú kí Ramadan tó dé ká Ramadan kárí mi ká má bàárù ẹ̀wọ̀nú àwẹ̀ Ramadan ká ṣe ká máa sọ́n táa bá ṣe ẹ̀ ń táwọn èèyàn orí wá ń gbàtà ṣe ká máa wá jíyìn rẹ̀ fáwọn èèyàn mùsí báyìí mùsí báyìí mùsí báyìí ká máa sọ sòwúrò àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tí a Ramadan ni torí pé Ànábì sallallahu alaihi wasallam anábì ní innamal a'malu binniyat anábì ní gbogbo tẹ́tẹ̀ yẹn bá ṣe pẹ̀lú àníyàn wọn ni a máa tó tẹ́ papọ̀ má níyàn rẹ̀ ni a máa tó gbogbo tẹ́tẹ̀ yẹn bá ti ṣe a máa tó má níyàn rẹ̀ ni tó bá ṣe dáadáa táníyàn rẹ̀ bá dáa ẹ́ kí láàfi jọ́ọ̀jì àníyàn wọn látò má ẹ̀sẹ̀ bá iṣẹ́ ẹ̀ àníyàn wọ́n láti kíní wọ́n láti categorize ẹ̀ kéwàá ṣe kéése vice versa tí a sì lè yìnbó kéèsè kó wá ṣe aburú nìsìn kó wá láníyàn rẹ̀ dá tó kéèsè ẹlẹ̀ bẹ́ẹ̀ fún ẹ̀sìn kò sínú ìsìláàmù bẹ́ẹ̀ pé iṣẹ́ aburú ló ṣe yìí kó wá ní àníyàn rẹ̀ dá kó wá ní àníyàn ọlọ́lọ́wọ́ fi ṣe kíní òní òfìsè dájọ́ rẹ̀ eléyìí ò sínú ẹ̀sìn wa èyí tí ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn ni pé tó o bá ti jẹ́ dáadáa sáàníyàn rẹ ò bá ti dáa ọlọ́run bá àdìkẹ́ ọlọ́run ní gbàṣẹ́ dáadáa o àfi ká nìyẹn ò dáa tó o bá ti já burú tó wá láníyàn rẹ dáa kò tí ẹ rọrùn láti papọ̀ ní jẹ́ sí aburú lè dáa káníyàn mọ́ sí káníyàn mọ́ dáa so látara dé eléyìí ká gbìyànjú láti fiṣẹ́ tọ àníyàn wa náà láti fọ ọkàn wa mọ́ tàbá wá fọ mọ́ síwájú kí rọ̀mùdánù tó dé ẹ̀ẹ́n ká mọ̀ sí ẹni ṣe gíní igbe mọ̀kàn fàwẹ̀ ni ẹ̀mẹ́jẹ́ ká ṣe temporary kíná forúkọ ikhlas temporary ikhlas pé ká fi gbàwẹ̀ ni ń tún padà sí mo ṣe rí tẹ́lẹ̀ ẹ̀mẹ́jẹ́ ká ṣe irú palẹ̀ mọ́ báwọn nínú àwọn nǹkan fún àwẹ̀ Ramadan òun náà ni tarbiyatul nafs ó kó sínú ìta àtọ́ síwájú iná tarbiyatul nafs wa ta'awiduha al-a'mala as-salihah ká tẹ́lì ẹ̀mí wa ká tẹ́lì ẹ̀mí wa ká jẹ́ kí ẹ̀mí wa kó sábà pẹ̀lú àwọn tẹ́ dáadáa káwọn tẹ́ dáadáa yìí bá jẹ́ àjòjì sí wa nígbàtí rọ̀mùdánà bá dé eléyìí bẹnu súnà nabi sallallahu alaihi pé kọ́dà anábì sallallahu alaihi wasallam anábì a máa gba tó pọ̀ nínú àwẹ̀ ṣàbán kọ́dà nínú ìwáyà mi pé anábì a máa gba odidi a máa gba ṣàbán ìtàǹgbà mi tánàbí èdè ìgbà àwẹ̀ tó pọ̀ nínú oṣù mi tó yàtọ̀ sí ṣàbán kí ló fà ẹ́ anábì sallallahu alaihi wasallam anábì ní oṣù ṣàbán tẹ́ ríhun oṣù Ramadan apalẹ̀mọ́ Ramadan mo ti wá ṣe kíni wọn ó gbàgbéra àwọn tẹ́ dáadáa pé ẹ̀kọ́ wọn sínú ẹ̀ wọ́n sì gbàgbéra nípa ẹ̀ àdábì ní bẹ́ẹ̀ ni inú oṣù ṣàbáàrì yìí inú oṣù yìí náà ni wọ́n máa kó àwọn tẹ́ dáadáa ẹ̀ wọ́n á máa kó lọ sí sámà ọba Allah subhanahu wa ta'ala ànábì àmọ́ wá gbà wẹ̀ yìí ẹ̀ pé tọ̀ ńgbà tí wọ́n bá kó sẹ́ mi lọ kó ṣe déédéé gbà tí ń ṣe kíni kó ṣe déédéé ó ní àwọn táìmù tí ọlọ́run tí wọ́n máa ń kó lọ àwọn tọlọ́sọ̀ọ̀sẹ̀ wà ẹ́n àwọn tó ní oṣù wà àwọn tọdún wà nígbà tán bá ń kó tẹ́wa nínú ṣàbáà iṣẹ́ ọdún tán wá ń kó nínú ṣàbáà nígbà tán bá ń kó lọ sí sánmà láwọn àsìkò yìí kó bá wa lásìkò táà ń tegíní lásìkò tí yàn gbáwẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì a máa gbáwẹ̀ ṣàbáà inú àǹfààní tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ni pé àwẹ̀yìn ò ní ní wá lára kò ní jẹ́ àjòjì sára wa nígbàtí a bá bẹ̀rẹ̀ Ramadan ẹ̀n tó ti gbààwẹ̀ lọ́dún kan sẹ́yìn ẹ́n nígbàtí sàbá ní bá dé àwẹ̀ alákọ̀ọ́kọ́ wọn ó nira gan àwẹ̀ alákọ̀ọ́kọ́ wọn tó ní ara gan tó fi gbé ẹlòmí ìgbófẹ́ rẹ̀ já káì kí ni yóò rọrùn yóò ti àfẹ́lòmí ìdẹ́bí pé yóò mọ̀ karama gbá karama òní mọ̀ karama ọmọ ẹ̀jọ̀kọ́jẹ́ òní ìyá ọmọ mi ọmọ sọ àwọn ah, ọmọgbé ẹ̀jọ̀kó jẹ́ o ẹ̀mọ́jẹ́ kí ẹ̀mọ́jẹ́ alájú karama yín o kí ló fà á ó ti ṣe àjòjì lára àwẹ̀ di àjòjì lára kò mára so inú oṣù ṣàbáǹ ta wà ń bẹ̀ yìí èyí wà á gbìyànjú láti ṣe kíni láti fi ṣe tẹ́rbíyà láti fi ṣe ní ọkàn wa pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ dáadáa tá a máa ṣe nínú Ramadan a máa ṣe ní ara wa kalẹ̀ fún máa gbìyànjú láti máa ṣe kìyàmù lẹ́yìn máa gbìyànjú láti máa ṣe kìyàmù lẹ́yìn máa gbìyànjú láti máa ṣe sàárà láti máa ṣàánú àwọn èèyàn síwájú kí láwọn dánù tó dé kò ní jẹ́ onira fún ọ máa gbìyànjú láti máa gba àwẹ̀ inú ṣàbáǹ sáwà yìí kí ó ma irú eléyìí náà nínú àwọn nǹkan tí ó máa ṣe kíni yóò máa palẹ̀ mẹ́yìn Ramadan ni ni kí ó máa gbìyànjú láti máa ṣe tìlàwátò Kùránì ní gbogbo gbà pàpà jùlọ nínú oṣù tá oní ṣàbáyé tá wà ń bẹ̀ yìí láti fi palẹ̀ máa ra rẹ̀ kalẹ̀ fún Ramadan nígbà tó bá fi wọnú Ramadan ogoro àwọn nǹkan wọ̀nyí yóò ti kíni yóò ti mára yóò ti mára lórí pé kíni lórí ipé ìsìn dáadáa ẹ̀yẹ̀ wọ́n gbàtà bá parí Ramadan tán ìgbà míì wà tó jẹ́ pé títí agbọ́kànlá agbó méjìlá èyàn níná ti jẹun kò níná ti múmi ó tẹ̀ àánà ti gáà ní ìdí ẹgbà wẹ̀ ẹ́n ó tẹ̀ wà á máa jẹun ó tẹ̀ wà múmi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá a bá gbìyànjú láti kíni láti sábà ara wa pẹ̀lú dáadáa dáadáa ń wà rọrùn fún wa tẹ́lùmí bá ń wo ẹni tí ń ṣe dáadáa ní yóò mọ̀ áwò pé àà ah, mo ṣe bẹ́ẹ̀ ni ó ti tẹ́ ní ara rẹ̀ ó ti sáábà pẹ̀lú àwọn nǹkan dáadáa yìí ó wá rọ̀ lọ́rùn ó rọ̀ lọ́rùn ju nǹkan mi lọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà aburú rẹ̀ lómi lọ́rùn tẹ̀bá ni ó ti dáadáa ẹ̀kọ́ nira bá nu tẹ̀bá ni ah, nǹkan yìí nǹkan olóore ni wá ṣe é nígbà tẹ̀fẹ́ ní ìlànà àmọ́ kẹ́ ni wá saburú kẹtẹ̀ mọ́ ni wá ṣe gan ó ti máa so nínú àwọn ìpalẹ̀mọ́ tá a ṣe òun náà ni ká ṣe kíni òun náà ni ká ṣe tẹ́rìbìyàtún náà òun náà ni ká tẹ́lẹ̀ ẹ̀mí ara wa ká palẹ̀ máa rẹ̀ kalẹ̀ fún àwọn kíni fún àwọn nǹkan tá a lọ lè ṣe nínú Ramadan tilawatul Qur'an ká máa ṣe ní gbogbo gbà ká máa gbà àwẹ̀ ẹ̀ ká sì máa ṣe kìyàmù lẹ́yìn àtàwọn ṣe olóore kọ́dà ká tẹ́lẹ̀ ara wa kalẹ̀ fún pé ọ̀rọ̀ tí ò dáa ẹlòmíì ní inú àwẹ̀ kò ní búyàn kò ní sọ̀rọ̀ tí ò dáa inú àwẹ̀ kò ní wó òkú wò ẹ́ inú àwẹ̀ kò ní rìnrìn kúrin kò ní sọ̀sọ́kúsọ́ má jẹ́ kó jẹ́ pé inú àwẹ̀ nìkan ẹ́ má jẹ́ mùsùlùmí inú àwẹ̀ tí a inú àwẹ̀ nìkan wọ́n láàmà jìnà tí ògbúrú àwọn nǹkan wọ̀nyí kí n gbàtàbá tí wá sọ ọdún so àpẹẹrẹ nu pé ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ọlọ́gbà àwẹ̀ rẹ̀ tí a ń gbàtàbá ti parí àwẹ̀ náà ó tún ó túnmọ̀ pé àníyàn tó fi di ààrẹ ńgbà náà ni pé ńgbà díẹ̀ ni inú àwọn ọmọdé ẹ̀mú tútúbá tọ́lọ̀ bá nìkẹ́ láti máa gba tútúbá òun náà ni kí o ṣe kíni kíyàn ó dáàmù rẹ̀ pé òun ní padà síbẹ̀ mọ́ gbogbo tẹ́ tó bá ti ńlá pé ń padà síbẹ̀ ìtúbá tó túbá lọ́wọ́ rẹ̀ irú ìtúbá tí ò wúlò ni níwájú Allah sáàbì palẹ̀ mọ́dé Ramadan òun náà ni àtàúbàtú àsọ́ọ̀dìkọ̀ òun náà ni ìtúbá ìtúbá tọkàtọkà ìtúbá òdodo ìtúbá tó mọ́kànlá síwájú Allah subhanahu wa ta'ala nínú àwọn ọ̀nà tí ẹ̀mọ́ fi ṣegíní táà máa fi palẹ̀ mọ́dé Ramadan ni ọlọ́run bá àríkọ́lá ó pa àwa mùsùlùmí látẹ̀ n'inu awon aya to bo inu al-quran ni kwafe kama su ba kolinwar cewa ya a yi walibi na amonu subo ila Allah hi da obadanina su ha alamobada jola o ni kama tu ba rasu da Allah su ha na wataala ni tu ba to sai fi ni e tu ba su makanga ka e se tu ba in fara ribe tu

ẹ́ eh, anábìlẹ̀ ọmọ túbá lójoojúmọ́ ní ìgbà ọgọ́rùn anábì ọmọ túbá ní ìgbà ọgọ́rùn ẹwà anábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá adékọ́lá tó ti sàánù ẹ̀lẹ́ tó sàánù ẹ̀lẹ́ òun anábì tí wọ́n lóun mọ́ túbá nígbà ọgọ́rùn tí wọ́n ló sàwà tó jẹ́ pé ààrí kíni ààrí tó garanti wa ipe awa awa nínú ẹni tọ́lọ́wọ́n bá adékọ́lá òkè ààrí tó fún wa kí wá ní ó ṣe ní ṣe kíni táwọn òní lè máa túbá lọ́sọ́dọ̀ Allah subhanahu so ká túbá ẹ̀ ń kó nínú àwọn ẹ̀ṣẹ̀ wa nínú àwọn nǹkan tá a fi palẹ̀ mọ́ ni ẹ wá rí ìtúbá kó nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ ìtúbá méjì ni àbí ká sọ pé ẹ̀ṣẹ̀ tẹ́yìn ó túbá kó nínú ẹ̀ ẹ̀ṣẹ̀ méjì ni <clears throat> èyí ó túbá kó nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé èyí tó tóbi yìí náà àwọn ẹ̀ṣẹ̀ láláhùn òun náà ni àṣírìkù billah ìpa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ìṣẹbọ tí Allah subhanahu wa ta'ala kéyìn ó túbá kù lẹ̀ síwájú kí lọ́mọdánù tó dé kọ́mọ́ wa jẹ́ pé àwọn oore tọ́lọ́mọba yìí kọ́mọ́ wa jẹ́ pé tí Ramadan bá dé gbogbo àwọn ìgbẹ́ ẹ̀tọ́ ọlọ́mọba àti ìjọba

tí a ń sáájò náà ní ẹ́ wọ́n lọ́lọ́wọ́ káájò ẹwọ̀n gaba wọn wà mú wáwọ́ ní ọlọ́run náà káájò nígbà ọlọ́run ti sọ fún Al-Kùránì tó ní irú ájò tó ń teun ọlọ́run bá lẹ́gbẹ̀ẹ́ lálóhùn kọ́ orú àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká túbá kò ń bẹ̀ ni àwọn tí ń ṣe kí wọ́n túbá kò ń bẹ̀ kí làwọn dáná mọ́ dé bá wọn lórí ẹ̀ àwọn tí wọ́n lọ lè bá wọn ipé kí wọ́n bá wọn ṣe kí wọ́n tún bá kó mẹ́ kí rọmọdánù dánà ti bá wọn lórí ẹ̀ nítorí pé ogoro àwọn nǹkan wọ̀nyí a máa ń kàákún pé bí ìgbà tó jẹ́ pé àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ ni pápá láwùjọ táwà wà àìrí nǹkan àìrí wọn ní nǹkan aburú gbogbo àwọn nǹkan tá ń sọ yìí àwọn nǹkan tí kò wá tó àwọn nǹkan wọ̀nyẹn àwọn ilẹ̀ àmà rí pé áà ah, àbúrúlá ńlá ilé ẹni tí ń jó nǹkan ẹni tí ń yẹsẹ́ wò yóò sì máa ṣe wáàtí fún ọ̀mùtí tá ọ̀mùtí máa ọtí tó mú yóò dáa yóò máa ṣe wáàtí fún òsìnà a máa kọ́lá yóò hẹ́ tiẹ̀ tá mo kúrò ààrẹ yóò máa ṣe wáàsí fún ẹni tí ń jalè bẹ́ẹ̀ ni ìdí ń bẹ lọ́wọ́ sí ẹjọ́ lè lọ ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ju zìnà lọ ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ju ọtí mímu lọ tí gbogbo àwọn wà eríṣiríṣi àmọ́ torí pé báwùjọ wá ṣe ó sì ní jìyà nínú ṣẹ̀rí àtọ́ bá tẹ̀ ó sì ní ẹ̀ṣẹ̀ nú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́dọ̀ Allah subhanahu wa a bá gbé ẹni tí mú títí orí skéèlì àtẹni tí ń jò nǹkan ẹni tí ń sóògùn abẹ́ni tí ń yẹ nǹkan wò tàbá gbé rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí náà dáa ní o ẹ́ ká mọ́ sí wá gbọ́ o tẹ́lẹ̀ ìlú ọmọ sọ pé wọ́n ní bára kẹ́yàn máa jalè ẹ́ wọ́n ní bára kẹ́yàn máa mutí gan ara ohun ọtí ò dáa ìsìná ò dáa olè jíjà ò dáa irọ́ ò dáa gbogbo àwọn nǹkan yẹn náà nǹkan tí ò dáa ni àmọ́ gbogbo àwọn nǹkan tí ò dáa náà ẹ́ wọ́n tún ṣe kí ni wọ́n burú jura wọn lọ wọ́n burú jura wọn lọ wọ́n sì wá burú jura wọn lọ ká máa yẹ nǹkan wò ká máa yẹ ìpẹ́ wò ẹ́ àbí ká máa jó nǹkan Eri ẹja eri eku eri òkété ẹ̀yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ká máa jó àbí ká máa dé pàró ẹ̀yìn ọwá sọ pàró mọ́ jì àbó mápá ẹ̀yìn àbó fi kọ́rùn ẹ̀yìn àbí ká ní ọ̀sẹ̀ kan yìí máa lọ fi wẹ̀ lágò kan òru lérí odó òun náà ló ti máa fi wẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yìn àwọn nǹkan ó burú jáì ó sì jẹ́ pé láwùjọ tá a wà kọ́lá àwọn tí bá ń ṣe ogoro àwọn nǹkan wọ̀nyí a máa rí wọn pé èèyàn dáadáa ni wọ́n kọ́lá àwọn èèyàn máa rí wọn pé kọ́lá àwọn máa pẹ́ lórí ìlágbọ́mọlà wọn ò mọ̀ yí pé akóbọ́mọ ni wọ́n akó àgbákò báyàn ni wọ́n wọ́n èé ṣe gíní wọ́n èé ṣe agbọ́mọlà torí pé ẹni tí ó bá gbáyàn là yóò máa pèèyàn lọ síbi tí òfin rí ìbínú ọlọ́wọ̀n bá àmẹ́ tí wọ́n ń pèyàn lọ sí bí ìbọ́lọ̀ wórógún ẹni tí ń pèyàn lọ sí bí ìbádìjàn núdò papọ̀ irú eléyìn ká wá sọ pé kíni ká sọ pé agbọ́mọlà eléyìn wípa agbọ́mọlà o orú àwọn nǹkan wọ̀nyí lákọ́kọ́ nǹkan tó yẹ ká túbákò mẹ́ fẹ́yàn bá túbákò mẹ́ àwọn nǹkan kéékèèké ẹ̀yìn tí gbogbo orú àwọn nǹkan ìbọ́lọ̀ ọba àdéṣẹ́ ọlá gbó igbe ẹ̀tọ́ ọlọ́run bá àlékè igbe ìgbé fẹ́ mi nínú àwọn nǹkan tá a fi palẹ̀ mọ́ ni gbogbo àwa a máa ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ̀ à ń ni à ń pe wòlíì kan ni à ń pe ṣéwù ni láyé tó ti yẹ ká fi ọlọ́run bá ọba tó dá wa a lati tí ọ̀nà dáná bá bá yẹn bẹ́ẹ̀ tí yẹn wá lè yẹn gbà rẹ̀ bẹ́ẹ̀ ìwà tí yẹn gbà ń jẹ́ kíní ìwà tí yẹn fi bí panu ara ẹni ni agbọ̀dọ̀ múra kakò bẹ́ẹ̀ ọgbẹ̀ni tí ń pe ṣéwù tí ń ṣe pé wọ́n máa dárin wọ́n sì máa pe ṣéwù inú ó sì máa dùn wọ́n sì máa ṣe ó sì máa yọ̀ gbòrò àwọn nǹkan wọ̀nyí nínú àwọn kan tó yẹ ká túbá kò bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò kéwu pàṣẹ́ntéjì tí ò kéwu ló pọ̀ láwùjọ a wà

àwọn tó wá pọ̀ jù àwọn náà làwọn tí wọ́n tẹ́ kíni àwọn náà làwọn tí wọ́n kéwú tí wọ́n mọ́ kéwú wọ́n wá gbé nǹkan lé ọlọ́wọ́ pé gba nǹkan yìí máa lọ lè ṣe àdúrà ní máa lọ lè ṣe ọlọ́wọ́ fi dán lóhùn lè ṣe ọlọ́wọ́ fi fún ọlọ́wọ́ máa pé nǹkan mílẹ̀ ọlọ́wọ́ ah, ni

gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká fún ni ká túbá kò bẹ́ẹ̀ tí àwọn dáadọ́ mọ́dé ká mọ́ wa lọ́wọ́ ya ṣe ka Ibrahim gautun lilwara a gisina ìgẹ́ ìdíkà wọ́lì múná dán filkarọ̀ ẹ́n àwọn tó ma ń dáni mo pèrè ṣékù Ibrahim wọ́n tó ma ń gba àwọn èèyàn là ẹ́n wá gbà mílà ìgbàlà rẹ̀ àádà àádà òjò rọrùn sùnmọ́ wá gbà mílà ẹ̀rì pé ọlọ́run bá rí pé lánìkan lèyàn máa ń pè àwọn tí máa ń ṣe lé ìtura ẹgbọ́n bá mọ̀ tó rẹ̀ lódòdó ni ẹ̀rì pé àwọn náà ò ní ṣe tòun náà ló pàá tó ń jẹ́ pé ẹmọ́ ìyá wò pé àwọn olè mọ́ kéwú ẹ̀yí kan kàrùkú náà máa gbìyànjú kéwú ká máa wádìí nǹkan ni ó sọ a bá wá túbá kó ní gbogbo orú àwọn nǹkan tó jẹ́ ẹbọ àwọn nǹkan tó jẹ́ ìgbé ẹ̀tọ́ Allah wa ta'ala fún ẹ̀dá mi tá túbá kó ń bẹ̀ tán ẹ́n àwà àtúnwà túbá kò níbi àwọn ẹ̀ṣẹ̀ míì tó tún kéré tẹ́bọ̀ ibẹ̀ náà làwọn zina wà ibẹ̀ náà làwọn olè jíjà wà ibẹ̀ náà làwọn ọtí mímu ibẹ̀ náà ló wà àwọn ọ̀rọ̀ ẹ̀yìn àwọn kèéta òfófó ẹ̀yìn ká gba owó ọmọ làkejì lọ́nà àìtọ́ ká bà tẹnijẹ́ lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ náà ni tó jẹ́ pé ó yẹ ká túbá kò ẹ́n àwọn tàà fojú se nínú aburú káwò òkú o ká ma wo obìnrin olóbìnrin kóbìnrin ó ma lọ kásìn débi tí ó àárí tí ó fi wọ́kọ́ náà tààbí ní rí si kábojú sí awọn gbogbo àwọn nǹkan wáyìí nínú àwọn àwà ẹ̀ṣẹ̀ náà ni tó jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti túbá kó bẹ́ẹ̀ síwájú kí tó dé kí ló bá tó fi jẹ́ pé ó yẹ ká túbá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa nítorí pé a sọ fún wa pé oṣù Ramadan yìí àwọn orí ńláńlá bẹ́ẹ̀bẹ̀ tí ọlọ́run bá alékiọlá tó ti bá wa fi sínú oṣù yìí ìkẹ́ ọlọ́run bá alékiọlá ń bẹ nínú oṣù yìí kò wá sí nǹkankan tí láti má rí ìkẹ́ ọlọ́run bá alékiọlá àbí láti má mú àdúrà yẹn gbà tí yẹn bá ń tọrọ́dọ̀ ọlọ́run bá alékiọlá tó ju ẹ̀ṣẹ̀ lọ tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ lọ́rùn yàn ẹ́ a máa ti sábàbí tọ́lọ̀wọ̀n bá àríkẹ́ ọlọ́wọ́ fi ní gbàdúrà yìí òun náà ló fà tó jẹ́ pé tàà bá ti túbá ẹ́ ìlàwàtò fúra dáa bá ń ṣe a máa ní fọkànbalẹ̀ pé ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlọ́gbà kì á mú ilé ìta ń dìde lóru a ní fọkànbalẹ̀ pé ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlọ́gbà à ń ṣe dáadáa à ń ṣàánú àwọn èèyàn à ń fún àwọn aláìní lóúnjẹ à ń ṣe ìsínú fáwọn èèyàn gbogbo àwọn dára tàà bá ń ṣe yìí a máa ní fọkànbalẹ̀ pé ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlọ́gbà nígbàtí ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá bá ti dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá anábì Nuh alayhi salam nígbàtá anábì Nuh ti wá sí fáwọn ìjọ rẹ̀ Nuh ní wa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara ẹ́ríkà anábì Nuh in lọ ni ọba tí máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyàn ni tọ́lọ̀ ọba àríkẹ́lá bá fẹ́rí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìyàn tán kí wá ní àbájáde kí là àbájáde pé yàrá ẹ́ yorùsílì sàmà àlẹ́ìkún méjìlá ọ̀rọ̀ ọba tó bá yóò wá yanturu gbogbo

ipò fẹ́ bí ma má lọlé ológun má lọlé aláàfáà má lọlé arẹmá má lọlé agbọ́mọ́là ẹ́ má lọlé ìyá ọ̀sún gbogbo orí lọ káàkiri pé ọ̀sún ló fún mi lọ́mọ kíníkà ló fún mi lọ́mọ Allah subhanahu wa ta'ala nìkan ló lè fún yà lọ́mọ ẹ́ máa fẹ́ kó o sì kú fún àforíjìn ìtọrọ àforíjìn wọ́n náà máa ń tẹ́ ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fún kó wá máa béèrè kan lọ́wọ́ rẹ̀ yóò ẹ́ eh, àmákàkà kéyàn ó ṣe gíní rẹ̀ kó ma túbá lọ sí ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ́ ẹ̀rùmí ma gíní wọ́n wá ma fi ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ma fi gun èrí ẹ̀ṣẹ̀ látara pé àwọn wá wá orí ọba àlekíọlá wọ́n wà lọ́sọ́dọ̀ so tí irú eléyìí bá wá ṣẹlẹ̀ eh, o lọ́sọ́dọ̀ èṣù

àwọn kan wá bá ń jọ kan wọ́n ní la nastati'u qiyam al-layl ìgbàwà ẹ̀yìn ààráyè jìde lóru máa tó ń bá ti sùn lẹ́yìn ìṣá ìbáyìí ó tún dilẹ̀ mánu ó jẹ́ rònú fún wa ẹni yíwá bá àwọn yíwá bá al rahimahullah wọ́n ní àráyé àlágbà láti máa ni láti máa dìde lóru máa ẹ̀ alhassan albasari rahimahullah ó wá sọ fún pé kọ́ ìyà játíká kàtọ̀ ọ̀yà ó ní tó sí ọ́nà ni pé àwọn ẹ̀ṣẹ̀ rẹ lódí ọmọlẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń tẹ́ wọn òun náà lójú ozekini òun náà lójú owó òun lójú owó ńlẹ̀ òun náà àwọn ni wọ́n sọ ọmọlẹ̀ láti pé o fẹ́ ṣe kìyàmù lẹ́yìn èyí ń pé látara pé wọ́n lágbóyé ẹ̀ ti pé inú àwọn nǹkan tí máa ń múyàn jìnà sí àwọn tẹ́tẹ́ yóò ti di tẹ́ káwọn àwọn tẹ́ dáadáa tí ó ti rórí gbà wájú Allah subhanahu wa ta'ala òun náà ní kíni òun náà ní ẹ̀ṣẹ̀ tí máa gbéyàn jìnà sí ìkanú àwọn sálàm ó kọ̀nfàmù ẹ̀ inú àwọn sálàm náà àwọn ẹni tó ti kọjá lọ tó jẹ́ pé títí máa ń ṣe kìyàmù lẹ́yìn

ó ní lè dá mi àmì tùhù èmi gá mọ̀ fúnra mi pé nítorí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ òun náà ló fà tó jẹ́ pé nínú ọlọ́wọ́ bá àlejò láti pọ́líṣì mi so a jẹ́ pé pọ́líṣímẹ́ǹtì ni ma gíní àìmáṣe kìyàmù lẹ́yìn ọlọ́wọ́ bá àlejò láti pọ́líṣì yẹn ni kí wá ní máa fà látara àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn máa ń tẹ̀ tàbá ti wá túbá tó wájú tó rọ̀mùdánù tó dé ẹ́ yóò ti dégínní gbogbo àwọn èdè títẹ̀ tàbí tí ẹ̀sẹ̀ wá fi dè wá mọ́lẹ́hun yóò ti tú ẹ́ yóò wá rọrùn fún wa ìyámúlẹ̀ yóò rọrùn fún wa ẹ́ tìláwàtul Qur'an yóò rọrùn fún wa gbogbo àwọn tẹ́ dáadáa ákàn máa ṣe dáadé ní mànira látara pé kíni látara pé ọlọ́run bá láti tú wa kalẹ̀ kó Iyad alayhi rahmatulah. al-Fudayl ibn Iyad wọ́n ní idha kunta la tastati'u qiyam al-layl wọ́n ní tó bá ti ṣe gíní tó bá ti rí pé o lágbára láti máa dìde lóru ọ̀fẹ́ dìde lóru o wá ara o lè dìde lóru wa qiyam an-nahar kọ́dà àwẹ̀ ọ̀sánà èrí gbá kí sáwẹ̀ Ramadan ni o àní èéráwẹ̀ gbà lọ́sàn lọ́jọ́ lásán ẹ̀ á kùràmdánì gan-an lé bá ti kó di túláàsì wọ́n ni tó bá ti wọ́ra rẹ̀ o wá rí pé òyìnlé dìde lóru o rí pé òyìnlé gbáwẹ̀ lọ́sàn annaka mahbus wọ́n ni kó lọ lè mọ̀ ipé o sígíní o ti wà nù prison annaka kó wà nù kó lọ lè kó ti wà nù dé wọ́n ti dì ọ mọ́lẹ̀ ní kọ́dùkọ́ ìyá ti

ẹ̀ kò nínú ẹ̀ṣẹ̀ àforíjì ní májẹ̀mú aláta sọ fún alẹ́ kanú ẹ̀ alìkìláàrú anizam kíyà ó kò ní díẹ̀ṣẹ̀ ohun wàlàázùmọ̀ alá adamil auda kíyà ó sì ní àmúrí kó pinni nínú ẹ̀mí rẹ pé ìní padà sínú ẹ̀ṣẹ̀ ọmọ ìmájẹ̀mú yìí ibẹ̀lẹ̀ ni tó bá túbá ní ẹjáwé ó parí ẹjá yóò parí ẹ̀tìlé gíní báyìí ẹ̀ àbí ẹ̀jẹ̀ ní gbékọ́lù àwọn burúkú ìmá àwànú àwẹ̀ gbogbo ẹni tó bá tútú bá túbáhùn irú túbáhùn òwúlò kò túbá ẹ̀sẹ̀ tọ̀hún náà sí bẹ lọ́rùn rẹ̀ rẹpẹtẹ òkú lọ́rùn ẹ̀ nítorí pé inú májẹ̀ mú tútú bá òun náà ní kéyò ṣe kíni òun náà ní kéyò ìní padà síbẹ̀ mọ́ gbogbo ni ìtúbá láíláí ni pé ìní padà síbẹ̀

òṣèré ẹ̀kejì onímọ̀ fi tó bá délẹ̀ kẹta ìnígbà ó ọlọ́wọ́ bá lè kí ọlẹ́yìí ti bẹ́ẹ̀ téèyàn bá ṣe téèyàn bá ṣe nǹkan tó wá túbà tọkàntọkàn ẹ̀yìn tí èsì pé mo tútúbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè kí ọlọ́gbà túbà rẹ̀ èsúbá tó wá ṣe kí ni èsú tó ó tún bọ́ ọmọ jàkadì ó tún ni yóò tún gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá lè kí ọlá yóò máa gba tútúbá lọ́wọ́ ẹrú ẹ̀ ma lam ma lam yugargir a. ìgbà tó bá ti jẹ́ pé o ti dé stage pé ẹ̀mí ti fẹ́ bọ́ rẹ̀ ò ti máa n kíni ni, pẹ́mí tí lókè ní lọ́lẹ̀ ní owó ti mọ̀ pé kò sí àkàmá ìgbà yẹn ọlọ́run bá lè tọ́lọ́ ní ìgbà tó àbí ìgbà tí ẹ̀yìn títí máa wọ́ àwárí pé òun wá jáde bẹ́ẹ̀ tó bá fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá lè kẹ́ lónìí pàtó túbá mọ́ bá túbá ń gbà so tí àwọn àsìkò méjì tá a sọ yìí tí ò bá ti ṣẹlẹ̀ ẹ̀yìn Ọlọ́run bá lè kẹ́ lónìí ṣekínì yóò sì máa gba túbá so látara di eléyìí ẹ a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé àwọn májẹ̀mú tútú báyìí kárí pé àwọn májẹ̀mú yẹn ṣekínì bá òun náà ni pé annadam annadam ká máa kábàámà kéyàn máa ṣe gíní kéyàn máa jẹ kábàámà lórí àwọn nǹkan téèyàn ti ṣe síwájú láìdá ó túbá kó mẹ́ ó ti láníyàn kó ní padà síbẹ̀ mọ́ ẹ̀yẹn ó tún wá máa ṣe gíní ó tún wá máa kábàámà pé á ìbá ti máa ṣe tí mo ṣe tó jẹ́ pé ó wá rántí ẹ̀ tayọ̀tayọ̀ ó wá rántí ẹ̀ṣẹ̀ yìí pẹ̀lú ìdùnnú kó lọ lè mọ̀ yìí pé ọlọ́run bá lè kí ọlọ́run sí kí ni kò gbà tútù bá rẹ túbà tí yẹn bá rántí ẹ̀ṣẹ̀ tí yẹn tẹ̀ inú yẹn gbọ́dọ̀ máa bàjẹ́ ni ẹ ó ṣe zìnà ó ti ṣe zìnà rí wàá rántí pé ah, lọ́dún mẹ́wàá sẹ́yìn mo ṣe zìnà bó ṣe rántí rẹ̀ ń ṣé kí ni ó ṣe kí ni kí ni ó máa bàjẹ́ pé ah, ma kábàámà lórí ẹ̀ bákan náà nínú àwọn májẹ̀mú tútúbá lẹ́gbà tó ń kábàámà nígbà tó rántí rẹ̀ tán òun náà májẹ̀mú tútúbá òun náà ni pé tó bá jẹ́ pé ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ àárín rẹ àti ọmọlàkejì rẹ ni lọ dá ẹ̀tọ́ rẹ padà fún lọ dá ẹ̀tọ́ rẹ padà fún báyá owó rẹ ló gbà lọ́nà àbòsí ni lọ dá ẹ̀tọ́ rẹ padà fún ọlọ́run bá alékẹ́ ọlọ́run ní gba túbá tó bá dẹ̀ ìtọ̀ rẹ̀ padà fún ẹgbẹ́ dúkìá rẹ̀ ló gba ní tó bá jẹ́ pé ọmọlúwàbí rẹ̀ náà ló ségíní òun náà ló fẹ́nu àbùkù kan ní lọ́lẹ̀ ségíní lọ́túrà rẹ̀ lẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́túrà rẹ̀ lẹ̀ lọ́dọ̀ rẹ̀

àìdàdà ni wọ́n kọ́dá gbogbo àtàfi wà kéèké báyìí tàbá ń lọ lékéú ẹ̀yìn ó ra sútì fún wa ní tàbá sí gíníkà àwọn oníwòsàn kà báyìí fún wa àwọn dáadáa tó mọ̀ máun ẹ́ ó wà mọ́ sí gíní ó mọ̀ wá sọ ó sì máa tọrọ àforíjì fún ọlọ́mọba àdìgbò lákó sí gíní ó forí ju irú ẹni bẹ́ẹ̀ so eléyìí ní kọ́lọ̀ ó dádúkìá rẹ̀ padà fún eléyìn wọn lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́run nígbà nítorí pọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́run ní sábùsí fún ẹrú kan yóò gba ẹ̀san rẹ̀ fún padà tó bá di jọ ọgbẹ́jà àríkẹ́ yá so tọ́ bá ti wá sí gbà mọ́jẹ̀mú ìtàn ó wà fún wọn tó bá wá ń ṣe gbólóhùn astagfirullah astagfirullah wa atubu ilayhi tẹ́bà ní ṣe kíni bára ní ṣe dàrẹ́ tiwa tí ọmọ ṣe nígbà ọgọ́rùn-ún lójúmọ́ tó ń túbá pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí a ní bùkátà sí láti máa tàà bá ń sọ̀rọ̀ tó mọ́ túbá temporary ẹ̀ túbá ní túbá kó túbá permanent torí tó bá túbá temporary nísìn tí kú bá ká ọmọ bẹ́ ọlọ́wọ́ bá lékelé ògbà túbá rẹ̀ ẹ̀ ọlọ́wọ́ bá lékelé ògbà túbá rẹ̀ wọ́n gbé ọdìdé pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ òun ni kò kú lọ́rùn so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ ká sí ni ká túbá kó bẹ́ẹ̀ àwọn tó tún jẹ́ àwọn bídíà náà àwọn àdádálẹ̀

òun náà ló fà tó egbó mídíà ó fi máa sọ pé àá sáàntín lọ́hun ẹ̀yìn tàbá wá péjọ sí di ó sàkọ́ apéjọ sí di àsàlájú ẹ̀yìn àńlásàlájú ẹwà ní ká tegíní ẹni táàntí ò tún dáa tó bá jẹ́ pé wá péjọ sí di ó sàkọ́ ara àwọn kan táà ń pè ní mídíà nù gbogbo àwọn ìjọsìn tó bá ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam àbá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ò pàwálá tẹ́ẹ̀rẹ̀ ẹ̀ eh, ànábì ò ti ṣe kọ́dá ànábì sallallahu alaihi wasallam ànábì ò fi rinlẹ̀ fáwọn tàbí rẹ̀ tí káwọn tàbí rẹ̀ ó máa ṣe àwọn orú àwọn nǹkan báyìí kò lè mú àǹfààní kankan wá fún wa ẹ̀ eh, kò lè mú dáadáa kankan fún wa tó tàbí pé kíni yóò tún mọ́ mú wa gbèsè wájú Allah subhanahu wa ta'ala inú àwọn nǹkan tó yẹ ká túbá eh, ó pọ̀ tó jẹ́ pé kọ́dà tí a bá ní ẹmọ́ sọ àwọn bídíà tó gbajúmọ̀ tó gbajúmọ̀ káàkiri ìjòkó kan tó tọ́ láwọn bídíà ẹ́n so ẹnu táwà ní ọkà máa fi ṣe gbèdéke rẹ̀ òun náà ní gbogbo àwọn nǹkan táwà bá ti ń ṣe tó bá ti sọ fún wa pé anábì sallallahu alaihi wasallam ò ṣe báyìí àbánabi sallallahu alaihi wasallam ni a ṣe rú báyìí àbíká ṣe kíni àbíká jìnà sí ẹ́n àwọn nǹkan yìí pọ̀ lóríṣiríṣi ẹnu ẹ̀ náà ni bídíà irú ìsinmi mọ́mẹ́nu bàálẹ̀ kan nísìn àwọn sàlátù sunday sunday bídíà náà ni kakọ ọkùnrin ló kójọ ní obìnrin lẹ́kọ́ra ń jọ ní tẹwàálẹ̀ mú ọjọ́ rẹ̀ fíṣà sàlátù sunday sunday ẹwà ń jọ ń ṣe kí ni ẹjọ́ wí nǹkan náà lóhùn kan náà ẹjọ́ ń ṣe àsàlátù papọ̀ gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn àdádálẹ̀ ni kásà sàlátù bá nẹ́bí òun lásọ́lẹ̀ kan pé ànábì ní àwọn nǹkan bẹ oníkọ́lọ̀báhùn fi mú ẹ̀gbólẹ̀ ẹni tí wọ́n dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ tí ó sàlátù fún mùsùlùmí òdodo kò tẹ̀ ní ìdí jama kó tó sàlátù bá nẹ́bí mùsùlùmí òdodo kò tẹ̀ nídìí àpéjọ mùsùlùmí òdodo kò tẹ̀ nídìí mítánà àríkínà wọn pé àwọn tó máa ń jẹ́ eléri wọn ẹ́ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ nídìí kíná orúkọ rẹ̀ àmìrù mùsùlùmí ò nídìí àmìrù kó tó sàtà láti bá nẹ́bí sallallahu alaihi wasallam ó kírun òun sàtà láti lè irun rẹ̀ gbogbo ìgbà tó bá gbọ́ sátàpà nẹ́bí wọ́n sàtà láti bá nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo àwọn kan wọ̀nyí kò pé jama ẹ kò ní ìdí jàmá sáájú kí o tó tẹ̀rọ àwọn nǹkan wọ̀nyí àmá lójú àwọn èèyàn à ń tẹ́sì náà ní lójú àwọn èèyàn àbísmọ́lọ́ ọba àdékẹ́ọlá tàbá wá sọ fún wa ipé kọ́lá ìyá tó jòkó lè ẹ̀jẹ́ jẹ́ tó sùn tí ó jáde lásàlátù ẹ́n ó sì ní ládá lọ́dọ̀ ọlọ́run jùwọ́ tó jáde lé tó ló lásàlátù lọ wọ́n ma wó pé àà ẹ̀sùn gbọ́ irú ọ̀rọ̀ ó ti lélẹ́yìn nítorí pé ó sì jòkó jẹ́jẹ́ rẹ̀ tó sùn léwu nítì ẹ́n kò sí nǹkan tó ọlọ́run

inú nǹkan ní bùkátà sí ni síwájú kí Ramadan tó dé inú àwọn nǹkan tá ní bùkátà sí tó ṣe pàtàkì gan òun náà ni ta'allumu ahkami siyam òun náà ni ká lọ lè wá ìmà ká lọ lè béèrè ká má ya kòkéwú kò béèrè ká má ya gíní ká má ya kòkéwú kò tún wá ṣe gíní kò tún wá béèrè irú ẹni báwọn yóò jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ ògbídàlì

so a gbọ́dọ̀ wá ìmọ̀ nípa àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú kíni tó ní ṣe pẹ̀lú Ramadan so kọ́ ká wọnú Ramadan pẹ̀lú kíni pẹ̀lú pé ẹni tó ti ma ti fún tẹ́dọ́ rẹ̀ káàmà wọ́n kó mọ́ sí pé ní Ramadan láti ma ṣe láti ẹ̀mọ́ agbọ́wà sínú àwẹ̀ ike ọmọ ní kọ́ wọ́n ní nǹkan báyìí ò dáa ó ìdí ṣe lọ ọmọ ní kan ìlú ẹkẹ́ yẹn máa ṣe ó sì Ramadan àwọn ìdájọ́ tó ní ṣe Ramadan síwájú kí Ramadan tó wọlé dé ni gẹ́gẹ́ bí wáàsì kò tá wà yìí iná ló fà tó jẹ́ pé àwọn àpá àwọn àfẹ́sìn tó jẹ́ pé tẹ́ bá ń bi wọ́n nípa ìdájọ́ ẹ̀sìn gan wọ́n tẹ̀ nídìí ká máa ṣe kíni wọ́n tẹ̀ níjà ń ṣe ìwádìí gan síbẹ̀síbẹ̀ náà sí ọmọdé náà bá dé wó ìtumọ̀ ti mọ̀rọ̀ já ẹ̀ àbúwábú àṣìyàm nínú àwọn tí a fi kíw ẹ̀ báàbù ṣìyàm wọ́n wà lọ kótó alọ gbétíra kátó wá sọ pé àwátá àti kíni àwátá jẹ́ táàjọ́ ọmọ kí ó gan tí ó fà á jápa kákan sùúrù alẹ́ báwọn náà pé àwọ̀nà alẹ́ báwọn náà á sì máa bá lọ báwọn láláì ṣe pé a mọ àwọn ìdájọ́ tó wà ń bẹ̀ pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala láàrin ìṣẹ́jú tó kù a a ń pè ní àwẹ̀ àti sọ fún wa inú àwọn nǹkan tó ṣe pàtàkì òun náà ni àníyàwẹ̀ ó pàtàkì so àníyàn agbọ́dọ̀ láníyàn pa afẹ́ gíní <clears throat> afẹ́ gbáwẹ̀ Ramadan àníyàn tàà wá ń sọ yìí inú àwọn àdádálẹ̀ tí ó yẹ ká sí gíní tí ó yẹ ká fi bẹ̀rẹ̀ صوم رمضان ثلاثون ثلاثين يوما أو تسعة وعشرون يوما تعبدا لله تعالى تعبدا أمين قل تعبدا لله تعالى ìdá àmọ́ kí omi ti ń jẹ oládùgbónù àwọn ìdá kan wá kọ́ aláníyà àwọn ilé kí yóò lọ́pàá ọ̀yá gbàlagbà láníyà kò sẹ́ni tó ní kọ́ wọn láníyà o kò sí inú ẹ̀sìn wa pé àwọn àníyàn àwọn àníyàn ẹ̀sìn táàmù àwọn nǹkan tó kádà níyàn fún inú ẹ̀sìn kò sí inú ẹ̀sìn inú gíní inú ẹ̀sìn wa pé ka gíní káwì jáde ó lè ẹjẹ́ kí n bèèrè bèèrè kalọ́ wa a mọ̀ pé káṣe tààrà ẹ́ káṣe tààrà tí inú ẹ̀sìn kọlọ́wà bẹ́sìn kọ́ a sì mọ̀ fi eré kan dáadáa lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejò so sáwà sọ wípé àìwádà níyàn tó ní ó wà ní òní ládá ní nítorí pé kíni nítorí pé àníyàtú mahalu alqalb àníyàn bẹ nínú ọkàn ni ìtumà rẹ̀ náà ni pé àníyàn gbọdọ̀ wà lọ́kàn rẹ̀ lálẹ́ ipé ìsẹ̀ kíni ipé ìyí bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la ó ti wà ní ọkàn rẹ̀ mọ́dà mara rẹ̀ lórí pé kíni lórí pé mo fẹ́ mú àníyàn wá ẹlòmí ó ti wàhálà láti ṣe kíni láti ha àníyàn àníyàn tó fi ṣe tó wàhálà tó fi ṣe láti ha àníyàn fi ha sọ́wọ́sùn fàájì àkójú dáadáa tóró ní bùkátà ti ń bí wọn fi há àwọn súrà míì tó wáyébó ti mayíun ẹ̀ fi há àwọn súrà míì ní alukur'an ẹnìkan náà ló kàn jòkó ogun lágbáwá wọn tó gbáwọn yáwọn mọ̀ pé hey tíra ha kéwú náà zìnà ń ká mẹ́dáhùn ẹnìkan náà ló ṣe gíní ló jòkó na wẹ́tù ẹ ọwá kọ àníyàn kọ̀ọ̀kan lọ́wọ́ fẹ́ ká ilá àníyàn ilá ọmọ mídàkùnmọ́ àràwẹ́ àníyàn wá

so a máa wá láníyàn òun lọ́kàn síwájú ká tó ṣe gíní ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ni tó o bá ti láníyàn síwájú kó tó bẹ̀rẹ̀ àwẹ̀ o wá lò bẹ̀rẹ̀ àwẹ̀ lágo mẹ́ta láàárọ̀ ọjọ́ kejì ẹ́ olóòbẹ̀rẹ̀ àwẹ̀ lágo mẹ́jọ ipẹ́ a máa ṣe gíní a máa ni irú eléyìn èyàn láwẹ̀ wọn o ó dáwẹ̀ ń ṣe gíní ó dáwẹ̀ ń padà ẹ́ ó dáwẹ̀ ń padà ó ṣe gíní ó ti ṣe kí náà pè ní al òun náà ni pé òní jẹun wá o àwẹ̀ yẹn sì ní ó ṣe gíní ó padà dá padà torí pé ò láníyàn tẹ̀bù yìí tún ní ìyá ká láníyàn síwájú kó tó ṣe gíní síwájú kó tó di pé àlìfájàrí yọ àlìfájàrí tàbí bẹ̀rẹ̀ àwẹ̀ kó tó yọ àníyàn gbọ́dọ̀ ti wà ní ọkàn wa so ọlọ́run bá lè kẹ́lá ti ṣe léhun rọrùn fún abáhùn gbogbo àwọn ìyá wa àwọn bàbá tán gbọ́ wa eléyìí ti rọrùn báhùn ìṣòro ní lọ́kàn ẹlòmí báyìí ní ti pé ẹ́ àníyàwó yìí ní ti báyìí mo ti gbàgbé rẹ̀ ẹ̀yìn tàníwà kọ́ mi òkùnjẹ́sòro máa inú ọkàn yín náà ló wà ike mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ó ti bá hun naam ó ṣe pàtàkì púpọ̀ àníyàn yìí kó wà nínú ọkàn wa naam bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nínú àwọn tó ní pẹ̀lú Ramadan ike àwọn wo ni Ramadan sọ̀rọ̀ yẹn lé lórí ni àwẹ̀ sọ̀rọ̀ yẹn lórí lé lórí inú àwọn tí àwẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn mọ́jẹ̀mú tí àwẹ́ ní wọ́n sọ̀rọ̀ lé lórí òun náà ni al-islam ìtumọ̀ náà ni pé àwẹ́ sọ̀rọ̀ lórí ẹ tó bá ti jẹ́ al-muslim ẹn tó bá jẹ́ mùsùlùmí òun náà ni àwẹ́ sọ̀rọ̀ lé lórí ẹn tó bá jẹ́ kèfèrí bóyá ó jẹ́ yahudi ni àbújẹ́ nàsára àbújẹ́ àwọn olóòsà abọ̀dìsà irú àwọn

tó bá jẹ́ kèfèrí tó jẹ́ kiri yóò ẹ́n kọ́lá ní àà ah, kọ́lá ìmìnà ma bá muslim gbá rẹ̀ láwẹ̀ wọn ẹ́n ọkàn bèbí panú ni ò ní ládáwájú Allah subhanahu wa ta'ala inú àwọn májẹ̀mú tí àwẹ̀ mímá di ọ̀nà ìyàlẹ́yàn lórí òun náà ní al-bulugh òun náà ní kéyò di bàlágà kí ni túnmà kéyò bàlágà òun náà ní kéyò ti dé ipò ẹni tí yóò wà responsible fún iṣẹ́ tó bá ṣe tó bá kọjá tó bá sí aburú tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n kọ ẹ̀tẹ̀ fún ọ bẹ́ẹ̀ tí wọ́n wá bàlágà àwọn ọ̀nà eríṣiríṣi ni obìnrin obìnrin a máa bàlágà pẹ̀lú kó ṣe kíni pẹ̀lú kó rí nǹkan àlejò rẹ̀ ẹ́n kómìnrin ó rí nǹkan oṣù inú àwọn kan tómìnrin máa ṣe kíni ti fi máa bàlágà nù àwọn kan pọ̀ ẹ́n tí àyàn máa fi máa ìrun abíyá inú àwọn àpẹẹrẹ péyàn bàlágà ni ìrun abẹ́ inú àpẹẹrẹ péyàn bàlágà ni so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàmí wà náà sì ní ọjọ́ erí náà ẹ́ àmọ́ tó fi wò so téèyàn bá ti wá bàlágà àwẹ̀ Ramadan ó ti jẹ́ kíní ó ti di ọ̀ranyàn lórí ẹ̀ gbogbo àwátá lọ́mọ tó ti bàlágà ń lé tó ti jẹ́ gidigba gidigba so túláàsì ní fún wọn ká máa jẹ́ kíní kí wọ́n máa gbà àwẹ̀ ẹ̀rí téèyàn tó ti dé ipò ó ti dá nǹkan mọ́ ti mọ̀ tún yàtọ̀ tó sí àmọ́ kò ti bàlágà sínú tamiyiz ọdún tí èyàn fi dẹ́ra mọ̀ kó ti mọ̀ tún yàtọ̀ tó sí òun náà ni bí ọmọdún méje láti bí ọmọdún méje tó fi jásìkò gbà tó fi bàlágà ọ̀hún a gbọ́dọ̀ máa gbìyànjú láti ṣe kíni láti máa kọ́ láti máa tréni ẹ̀fún àwẹ̀ ọya gbà lónìí gbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọdà gbàgbàdà yílà ọmọ mi ní láti kékeré di bí ọmọ mi ní kíni ó nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ sìn ọmọ mi ò yàrí fún ọgbà àtán ni kọ́lá bó bẹ́ẹ̀ kú báyé lóhun ọgbà àtán ni ìyá ló ti máa bẹ̀ pé àmú mi já tí ó rí ara ò ní gbá o yóò ju ara ìlú ti ojú ọmọ tí ojú máa ti hun tó gbọ́dọ̀ àwọn nǹkan báyìí èèyàn fi ń ṣe kíni èèyàn fi ń tréènì ọmọ ni kò tí ì di ọ̀nà ẹ̀ lórí ẹ̀ àìwá kí ọmọdún mẹ́sàn-án málẹ̀ ọmọdún mẹ́wàá kọ́wá ní kí ló dé gbẹgbẹ́ nígbà ẹ̀kọ́ gbà ẹ̀wọ́ bẹ̀rẹ̀ sí lù irú eléyìn olú lọ́nà gíní ọ̀nà àbòsínú nítorí pé àwẹ̀ ohun síkíní àwẹ̀ tí sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ so a ma bí síkíní a ma fi kọ́ ọmọ kó bà mọ́ lá kó mọ́ ṣe pé láìpàtán ti bí láyé ẹ́ kò mọ́ tí ń jẹ́ kó mọ́ jẹun látàárọ̀ sago méjì rí ó wá bàlágà ó pé ọmọdún mẹ́ẹ̀dógún àwọn ọmọdún mẹ́tàlá àbí ọmọdún mọ́kàndínlógún ẹ wá ní àwẹ̀ ọ̀dá náà dé à yóò gbé ẹkùn ni o inú yóò yí padà ní ẹ́ kọ́lọ̀ ọmọ mi lè dákú torí ẹ̀ pé

òun náà ni làákàyè làákàyè táà ń sọ ìkéde pé kò ní òní làákàyè táà mọ́ sọ fúnra wa pé eléyìí òní làákàyè o ara o làákàyè táà ń sọ ni pé ìdàkejì rẹ̀ ní kíni alìjónún wèrè wèrè olè gbàwẹ̀ wèrè àwẹ̀ ò sọ́rọ̀ yẹn lórí wèrè ẹwà ní wèrè kan tẹ́ ma gbóúnjẹ fún wájú lọ́sẹ̀ wájú ma gbóúnjẹ fún ẹjọ́ dalẹ̀ òun náà gbọ́dọ̀ nítorí pé kò sí nǹkan tí gíní nǹkan tí ó fi mọ̀ tí ń ṣe lára rẹ̀ láàká ìdíyàn bí ń tẹ́ ń ṣe mọ́lẹ̀ tí á ìkọba ìní ẹ̀yìn tí ó fi máa kò sí lára rẹ̀ so ọlọ́run bá lè kẹlọ́ òsìdí tẹ́kíní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lásìkò ọlọ́run níbi ọmọ kékeré ọlọ́run bá lè kẹlọ́ òsìdí tẹ́kíní kò ní bí ní àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ kò ní bí so àmọ́ ìyàn wá túnmọ̀ pẹ́kọ́ mọ́ wáyé àkúyà àkẹ́jẹ́ a ma ṣe gíní a ma kọ́ bí ó ṣe jìnà síwà tí ó dá kí yíò náà ma ṣe gíní kó má ma wà láàrìgbà tọ́nà ó ma bí wọ́n ìgbà látẹ̀ ma wá ṣe wà sí fún pé mọ́ wà tí ó dá mọ́ àti kéèkéé náà láti ma ṣe gíní láti ma ṣe tààwídù wọn a jẹ kó ma wà láà a nínú májẹ̀mú tí àwẹ̀ fi máa dọ́rẹ̀ lórí yàn òun náà ni asíhà òun náà ni àlàáfíà kí yíò lálàáfíà ara ẹni tí ò gbádùn tí ò lálàáfíà ara ẹ́ àlàáfíà tó jẹ́ pé kò yóò dé wípé yóò lè gbàwẹ̀ ẹ̀ ìwà àlàáfíà ohun ẹ̀ èyàn nígbàwẹ̀ àwẹ̀ òjò ọ̀nà yàn lórí yàn kọ́dà nínú òfin ọlọ́ọ̀bà àríkíọlá ìtọ́lọ̀ọ̀bà àríkíọlá fẹ́ràn wádé ẹni tí ààrẹ kó tí ò lè gbàwẹ̀ ẹ̀yìn tó bá ń tẹ́ tó wá lóhun ó fọ́ sí ara wọn ó sì gbá súláàsì ẹ̀yìn irú ẹni bá yóò tún jẹ́ ìbí lọ́dọ̀ Ọlọ́run ò lálàáfíà wọ́n sì yọ̀ǹda rẹ̀ ọlọ́ọ̀bá lè kọlá ti yọ̀dá rẹ̀ tí wá ló wà mọ́ ní ààrẹ láti ẹn wọ̀lá tùrù kó bí àìdíkún ilá tí àhàlùkà ọlọ́ọ̀bá lè kọlá ó ni ẹmọ́ pa ìparun ẹmọ́ pa tí ó pa ìparun báyìí ẹmọ́ kò bára yín kílẹ̀ mọ́ ní ààrẹ láti náàm nínú ẹ̀ inú àwọn mọ́jẹ̀mú òun náà ni al-iqama kó wà ń lú rẹ̀ ẹ̀yìn náà májẹ̀mú tí àwẹ̀ fi máa ń sọ́yàn lórí lórí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni alùkùlùwù mínà lẹ́háìdí wà nífàs òun náà ni kó má ti kéyà má jẹ ẹni tí ń ṣe àìdọ̀ kéyà má jẹ ẹni tí ń ṣe nǹkan àlejò ẹ̀ẹ́gẹ́ bí àti ma wílé lè wa kéyà má jẹ ẹni tí ò nírun bá má nírun kó aláwẹ̀ ẹ̀yìn tí ò bá ti mú ọ nírun ò ní láwẹ̀ náà so obìnrin tí ò nírun ẹ àwẹ̀ sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin tí ẹ̀jẹ̀ bímọ ò tí ìdálára rẹ̀ obìnrin tẹ́jẹ̀ bímọ ò tí ìdálára rẹ̀ ẹ̀ òun náà òun náà àwẹ̀ ò sí kíni àwẹ̀ ò sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ wọn ò sì gbọ́dọ̀ gbà kò sọ̀rọ̀ yẹn obìnrin tí ẹ̀jẹ̀ bí mo ti dá lára rẹ̀ àkíyè sí bẹ́ẹ̀ ni pé in tí a mọ́ sábà bá sábà òun náà ni pé 40 days <clears throat> àbí 41 days òun náà ni obìnrin ó gbọ́dọ̀ lò nǹkan tá a fẹ́ lò níbẹ̀ kéèṣe ọjọ́ òun la fẹ́ lò nígbà fẹ́ lò nínú ṣẹ̀ríà Islam òun náà ni pé àsìkò tí ẹ̀jẹ̀ yẹn bá sì ń wá ẹlòmí ọ̀sẹ̀ kan ara yàtọ̀ síra wọn ẹlòmíì ìgbà tó bá bí ma tán lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ̀jẹ̀ ti dá ẹlòmíì ọ̀sẹ̀ méjì ẹlòmíì ọ̀sẹ̀ mẹ́ta ẹ́ báyẹ̀ ẹlòmíì ọjọ́ ni ẹ̀jẹ̀ ó ti ṣe gíní yóò ti stop tẹ́jẹ̀ wọn bá ti dá báhùn ẹ́ ó ti ṣe gíní ó ti gbọdọ̀ máa kírun kìí ṣe 40 days tó wá òkú ẹ̀jẹ̀ ti dá látọ̀sẹ̀ kan kò ti wádìí nípa nǹkan tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn èyàn mọ̀ sí gíní èyàn mọ̀ sí àwọn nǹkan tí ẹ kó tẹ́ kọ́lẹ̀ ẹlòmí ọmọ bí ajẹ́ra rẹ̀ orú àwọn nǹkan tàà sọ ilé ìsinú àwọn àdájọ́ tó yẹ pé ọlọ́run bá lékẹ́ láyé ọ̀dá fún akámọ́gbàwẹ̀ tí ò bá mọ òfin nínú ẹ̀sìn yóò mú lé gbogbo fúnra rẹ̀ ní yóò mú lé gbogbo fúnra rẹ̀ pé a ń bọ́lọ̀ mọ́ nítorí pé kò ṣèwádìí nípa àwọn àdájọ́ yẹn yóò wá tara rẹ̀ yóò wá ségini yóò wá kó ìpalára yóò kó bára rẹ̀ náà nínú àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ nípa àwẹ̀ Ramadan nípa àwọn àdájọ́ òun náà ni kí láwọn excuse lè ní tí ó fi tí nínú ọ̀sán Ramadan alákọ̀ọ́kọ́ náà wà wíjáre yìí òun náà ni almaradu walkibaru almaradu walkibaru ààrẹ àtogbó ààrẹ àtogbó nínú àwọn nǹkan tí máa múyàn jẹun lọ́sàn inú Ramadan èyàn máa dàgbà débẹ̀ láà òdì dàgbà tẹ́bi pé kò lè gbàwẹ̀ àgbàlagbà yóò máa jẹun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni almarod ààrẹ inú àwọn nǹkan tí a ima múyà kéyàn má zikini kéyàn má gba àwẹ̀ Ramadan ni ààrẹ yìí táwa ń sọ yìí ààrẹ wá kórí kìrìtì ààrẹ ìtorípé ogun nǹkan ń pè láàrẹ òun náà ni kí ara kò ní normal position

òun náà ni wọ́n la fi lè má gba àwẹ̀ Ramadan kìí ṣe ẹni àárẹ̀ yá nǹkan bá ń ṣe òsì nígbà àwẹ̀ náà rárá àárẹ̀ tó jẹ́ pé tó o bá fi lè gba àwẹ̀ yẹn ẹ̀yìn yóò kó nira bá ọ àárẹ̀ tó wá pín sọ́nà méjì níbàámu pẹ̀lú pé àárẹ̀ tó lè san àtàárẹ̀ tí ò lè san àtàárẹ̀ tí ìsábà sí gíní tí ìsábà san kámọ́sọ̀ pé tí ò lè san gbogbo tí àárẹ̀ tọ́lọ́wọ́ bá lè kí ọlọ́ọ̀lẹ́ sí gíní tí ò lè wẹ̀yàn san fún bẹ́ẹ̀ a àmá àrí ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ tí kìí sábà sí kíní tí sábà gbọ́ so ó yàtọ̀ sí àwọn pé ó gbà díẹ̀ a ó malaria àwọn admitted lọ ní tìí sẹ́gbọ́rẹ̀ náà ni ẹ́ ó ní ọ́tà ẹ́ chronic ọ́tà tó jẹ́ pé kòkòrò tí bá fi nǹkan kanú láàrin bí wálé wákàtí méjì yóò mọ̀ yóò mọ̀ lọ́nú so rẹ̀ lélẹ́yìn malaria so méjèèjì yìí ìyàtọ̀ wà láàrin méjèèjì nínú ìdájọ́ ṣẹlẹ̀ ọlọ́run balikiola ìwọ tó wá jẹ́ pé ààrẹ ti ń ṣe ọ́ àjáwẹ̀ ààrin níjà ni jáwẹ̀ kó lógún ọlọ́run níjà so ìwé ni o so tó bá ti ní bùkátà sí bí ààrẹ ti ń ṣe ọ́ wọ́n wá ní ológun àbájá wá fún ológun méjì láàárọ̀ méjì lọ́sàn méjì lálẹ́ ẹ kó lò ó ti mọ̀ pé òní ṣe kíni òní so irú ẹ̀ níbẹ̀ tó jẹ́ pé àárẹ̀ tí ń ṣe àárẹ̀ tí ń so irú àárẹ̀ yìí tó bá se tí ò bá gbààwẹ̀ yóò san àwẹ̀ òun padà lè di ọjọ́ tó bá jẹ yóò san padà nígbà táwẹ̀ ẹni tó wá jẹ́ pé àárẹ̀ tí ń dààmú òun tiẹ̀ àárẹ̀ ọlọ́jọ́ ni tí ìsábà ni gba àwẹ̀ yẹn yóò jẹun àmọ́ tó bá ti pé tó bá ti gbà rẹ̀ náà tán kò sì ní ẹni tí ò lè san lójú ọjọ́ gan òun náà tí ò lè gbà lójú ọjọ́ oníwà lórí gbàǹgbà mi so kò ní àmọ́ ó ní ìdájọ́ òun náà bọ́ ọ̀yàn ní ti láwọn gbogbo àwọn ọjọ́ yóò bọ́ ọ̀yàn kí wá ní àwọn nǹkan tí ó fi bọ́ ọ̀yàn a bá padà débi ààyè fídíà a padà tí yóò fi ṣe gíní tí yóò fi bọ́ àwọn èèyàn èèyàn kọ̀ọ̀kan ẹni fún àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí èèyàn bá téèyàn bá gbáwẹ̀ nínú àwọn inú àwọn nǹkan tí ìmá múyàn kéèyàn má gbáwẹ̀ òun náà ni asáfàr òun náà ni ìrìn àjò tí èèyàn bá wà lórí ìrìn àjò tí èèyàn bá sáàbù ẹ̀ ọlọ́wọ̀n bá rí kí ọlá ó ṣe gíní ó yọ ọ́lẹ̀ fún wa kẹ́ẹ̀bí ọlọ́wọ́ bá alékẹ́ láti sọ fún wa nínú alukur'an inú suratul baqara ó ní faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní ẹni tó bá bá lálàáfíà nínú yín ní kí wọ́n àwọn ọjọ́ mìí ẹ́ lẹ́gbà tó bá ṣe kíni àwọn àwẹ̀ tó bá jágbà tó wà lórí ní àjò ẹ́ dá padà nígbà tó bá ṣe kíni nígbà tó bá gbàwẹ̀ tán àbórí ọ kò wá rí àwẹ̀ gbà ẹ̀yìn látara kórí ọ dá padà lẹ́gbà tó bá ṣe kíni lẹ́gbà tí a bá gba àwẹ̀ tán ẹ wá rí tẹ́ wá jẹ́ pé inú ìrìn àjò lèyàn wà èyàn ní èyàn lọ́pṣọ́s méjì tó bá wà lórí ìrìn àjò èyàn lè gbà èyàn sì lè má gbà ẹ̀yìn méjì lè máa travel nísìn kẹ́nìkan lóun ó gbà kẹ́nìkan sí kíni kẹ́nìkan sì máa jẹun ó lè bú ẹ̀tọ̀ ń wò ta o lè rí a ọ̀lẹ́ ẹ̀yìn jẹ́ sọkùnrin ó tún wá sí kíni ó wá gbàwẹ̀ so nítorí pé ọlọ́wọ́n bá àríkẹ́ lọ́lọ́ sí kíni òun ló ṣe é rọ́pọ̀ fún wa òun ló ṣe é ní fúfúyẹ́ fún wa ẹ́ torí pé ànábì sallallahu alaihi wasallam inú hadith ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bí nípa ààwẹ̀ nínú lórí ìrìn àjò Ànábì sallallahu alaihi wasallam sọ pé in shi'ta fasum tó bá wù ọ́ gbààwẹ̀ wa in shi'ta fa aftir tó bá sì wù ọ́ má ṣe kíni fáwọ́ jẹun má gbààwẹ̀ so eléyìí ó túnmà pé kíni ó túnmà yí pé ó wà lọ́wọ́ arìnrìn àjò fún rẹ̀ ó wà lọ́wọ́ arìnrìn àjò fún rẹ̀ ọ̀sẹ̀ ń bá àwọn kan bẹ́ẹ̀ tó ìwé kò sí ẹni ṣe nìfà ẹntá ààrẹ ààrẹ kòkòrò mọ́ jẹun láàrin wákàtí méjì tí máa ń ṣe àbólógún tí ó máa lò ní wákàtí mẹ́ta mẹ́ta irú ẹni báwọn kò sí lọ́wẹ́ o gbọ́dọ̀ sọ fún òṣè kí ni kọ́lá ìwọ̀ ní fún olóhun gbà rẹ̀ ní condition yẹn nítorí pé yóò kó ìpalára yóò kó ìpalára bá ní so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà wá ní ẹni tó bá ti jẹ́ pé tó náà bá wá gbà wẹ̀ lórí ní àjò yóò kó ìnira bá rẹ́ bí àwọn tí ń rìn àjò lórí ẹsẹ̀ àbí lórí ràkúnmí ẹ̀ àbí tó yẹ pé láàgbà tó rìnrìn àjò ìdísìn pé àwọn kankan wá ṣẹlẹ̀ lójú ọ̀nà tó jẹ́ pé ìnira wá múyàn ní àjò wá ní ara òun gbà bẹ́ẹ̀ náà ni tó sì nira fún so irú ẹni báhùn náà òun náà gbọ́dọ̀ lóhun gbà tú láti so tó bá gbà tó bá kó ní abára rẹ̀ à yóò jẹ̀bi níwájú Allah subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn májẹ̀mú nínú àwọn reason nínú àwọn excuse tó lè múyàn lẹ́yìn máfi má gbáwẹ̀ òun náà ni alhaidu wa nifas so gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ti sàlàyé síwájú lẹ́ẹ̀kan ipe obìnrin tó bá ti rí àládá rẹ̀ ẹn àbóbìnrin tó bá bímọ tẹ́jẹ̀ bímọ tí ìdá à irú ẹni bẹ́ẹ̀ òun náà ó ṣe kíni òun náà yóò kò ní gbàwẹ̀ so tí wọ́n bá wá gbàwẹ̀ yìí kí ni wọ́n ṣe wọ́n dá àwẹ̀ yẹn wọ́n dá padà iye tí wọ́n bá gbà wọ́n ni pàgbé mẹ́rin ni méje ni gbogbo èyí tó bá wùkú mọ́gbà ẹ̀yìn tó bá ti gbogbo dídà ọ̀dọ́ náà ló gbà látara pé kíni ẹ̀yìn bóyá ó bímọ láwẹ̀ kọ́la ẹ̀wọ̀n gbọ́n ó bímọ láwẹ̀ kọ́la tọ̀ ẹ̀rí pé aládàgbóti ẹ̀dá gan náà ẹ́n ó lè mọ́ rọrùn fún láti tẹ́gíní láti gba àwẹ̀ látàkó ń tọmọ̀ so àmẹ́ eríṣìíríṣìí ni eríṣìíríṣìí lára wa ẹ́n obìnrin mí ń bẹ tí ń fọmọ lọ́yàn kò ní ó mọ́ gbáwẹ̀ kò ní la bó wà ní oyún tí ó fi bí ma kọ́lá kó bẹ̀ bí ma tọ́lá yóò gbáwẹ̀ ọlọ́run bá lè kí ọlá fún alágbára so àwa ní fi agbára ti rú ẹni báhùn káàfi tẹ́gíní káàfi ìdájọ́ lórí gbogbo obìnrin bí i ah, ebéyàn ní lágbájá ti ń gbà so ọlọ́run ọba àríkẹ́ọlá ó ti máa bá ṣe rí síra wa òun náà ló fi ṣe kíni ló fi ṣe nǹkan yẹ ní fúfú yẹ wa na'am inú àwọn tí wọ́n ní <clears throat> excuse wọ́n lè ní excuse wọ́n má gbáwẹ̀ òun náà ni alhamil walmurde ẹni tí máa ẹni tó lóyún aláboyún walmurde àtẹni tí ń ṣe kíni ẹni fọ́mọ lọ́yàn lọ́wọ́ àwẹ̀ òṣètú láti lọ́wọ́ abẹ́ tó bá jẹ́ aláboyún tí má ti ń páyà pé àwẹ̀ yẹn ó lè kó ìpalá abẹ́mi ara wọn ẹni tí ń gbàwẹ̀ àtẹni fún ọmọ lọ́yàn lọ́wọ́ nǹkan méjì nǹkan méjì láàwò lára rẹ̀ àwò ọmọ tí ń bẹnú ẹ̀ aláboyún àwò ìyá ẹni tí ń fún ọmọ ẹni tó jẹ pé oyún tó wà náà yìí ẹ́n tó ń bá gba àwẹ̀ tí ma ń bẹ̀rù fún ara rẹ̀ gangan irú ẹni báhùn kò ní ṣe kíni kò ní gba àwẹ̀ yóò sì dá àwẹ̀ yẹn padà lẹ́yìngbà tí ó bá lágbára láti dá padà kò ní gba àwẹ̀ yóò dá padà lẹ́yìngbà tó bá lágbára láti dá padà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń tọ́mọ lọ́wọ́ tó jẹ́ pé ń páyà lórí ara rẹ̀ títí bá tún fọmọ lọ́yẹ́ pẹ̀lú bó ṣe wà yìí à ẹ̀mí lè bọ́ lórí ẹ̀ o àbó lè fa nǹkan mí símílá o so irú eléyìí nísìn tóun náà wá ṣe kíni tí ó bá gbáwẹ̀ yóò dá àwẹ̀ yẹn padà lẹ́yìn ìgbà tó bá ṣe kíni lẹ́yìn ìgbà tó bá tọ́mọ tán lẹ́yìn ìgbà tó bá ti ní àlàáfíà láti ṣe kíni láti dá àwẹ̀ padà ẹ̀rí fáwọn méjì tá a sọ yìí nísìn ẹni tó jẹ́ pé òun tí ẹ̀ ń páyẹ̀ mí ara rẹ̀ ní sí ń páyà fún ọmọ tí má fi lè gbàwẹ̀ yìí lẹ́yìn pé èmi gan fúnra mi ní lálàáfíà yóò tún àfẹ́ ti ọmọ tí ń bẹ́nu mi lẹ́yìn pé àwẹ̀ tí mo gbà yìí ní lálàáfíà yóò tún àfẹ́ ti ọmọ tí ń gbé lọ́wọ́ tí ń fún lọ́yàn ẹni tó bá ṣe pé irú eléyìí irú condition tó ń wà ti ẹni so irú ẹni bẹ́ẹ̀ kò ní gbàwẹ̀ ẹ̀ ti bá wọn nìdí kò ní gbáwẹ̀ yóò sì tún ségíní yóò sì tún fúnyà lóúnjẹ kò ní fúnyà lóúnjẹ kò ní gbáwẹ̀ yóò fúnyà lóúnjẹ yóò wá sán àwọn yẹn lẹ́yìn ìgbà náà ẹ̀rí ìgbàbáhùn so àwọn gbogbo àwọn dáǹsọ̀ ta ni ọlọ́run bá rẹ̀kẹ́ láti sàfífí ọmọ sára ọkùnrin wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf bàbá òun náà ni ó wà jíjẹ mímu ìyá ẹ́ àtọmọdóbí àti tí ó wọ̀ sọ́rùn òun náà ni ó wà jíjẹ wọn níbàámu pẹ̀lú gíní pẹ̀lú so eléyìí túmọ̀ pé gíní ipe ẹni tí máa ń nípa ìpayà méjì tó jẹ́ pé ìpayà

àtẹni tó wà nínú oyún tí wọ́n bá ti ń páyà lórí ọmọ wọn ti pé a ah, yóò kó bọ́mà mi ẹ́ tí ìbá ṣe gíní tí ìbá gbáwẹ̀ wọ́n ní wọ́n ṣe gíní wọ́n jẹun wọ́n ní gbáwẹ̀ wọ́n ṣe gíní wọ́n sì bọ́ọ̀yàn so eléyìí òun náà ni asar tí ó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma so àwọn akwal àwọn ìyapa inú wà lóríṣiríṣi nípa irú àlámọ̀rí báyìí wọ́n lára àwọn míì tí wọ́n ní yóò bọ́yàn lásán ni kò ní dáwẹ̀ padà má so àmọ́ èyí tó tẹ̀wọ̀n ẹ́ èyí tó tẹ̀wọ̀n òun náà ni pé yóò dáwẹ̀ yẹ padà yóò dáwẹ̀ yẹ padà ẹ́ wọ́n ní nítorí pé ẹni tó jẹ́ aláboyún ẹ́ àtẹni tó jẹ́ kíni tó jẹ́ ẹni tí ń tọ́mọ lọ́wọ́ ẹ́ fi ó wà níbi ìdájọ́ aláàárẹ̀ ni ọ́ndà aláàárẹ̀ ni ẹ́n ọ́ndà aláàrẹ̀ tó lè ṣe gíní ààrẹ̀ tó lè san ló wà kéèsè ogun ọjọ́ ayé ni oyún àmọ́ wà nù rẹ̀ lọ ọjọ́ ayé kọlọ mọ́ àmì so ó dà gẹ́gẹ́ bí aláàrẹ̀ tí ààrẹ̀ rẹ̀ táàrán kan fi ààrẹ̀ tí ó san náà ni alkebir alàlẹ́dínà yóò ti kú náà wọ́n sí nínú ìdájọ́ ẹni tó jẹ́ pé nǹkan yẹn nǹkan tó ti wà pẹ̀lú so eléyìí òun náà ni ẹ̀kan tí ó tẹ̀wọ̀n jù nínú àwọn kan táwọn onímọ̀ sọ nípa rẹ̀ wípé ẹni tó bá jẹ́ aláboyún ẹni tó bá ti mọ̀ pé ààrẹ ò ní ọlá kò ní lè gbà tí ara rẹ̀ òun náà ló ń bẹ̀rù fún ara rẹ̀ ò gbà ó jẹun tó bá parí àwẹ̀ tó bá ti lẹ́yìn àwẹ̀ ó dá àwọn ọjọ́ yẹn padà tó bá jẹ́ pé ẹ̀rù ara rẹ̀ ń bà ọ́ ẹ̀rù ọmọnú rẹ̀ tó ń bọ̀ kó tó dé àfẹ́ ti ọmọnú so ó bọ́ yẹn láwọn ọjọ́ yẹn ó sì ṣe kí ó sì lẹ́wà tó wá bẹ̀rẹ̀ láwọn ọjọ́ yẹn ó sì dá àwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan naam so àwọn eléyìí àwọn náà ni àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú àwọn reason àwọn excuse yẹn lè ní tí òfin ní tí òfin ní gbáwẹ̀ bákan náà mọ̀fíwọ́tù sọ́wọ́ ẹ̀ká tó ma kí ní ma báwẹ̀ jẹ́ gbogbo ẹ̀lú mí lọ sọ pé àwẹ̀ ti já ó tíra àwẹ̀ ti já <laughs> eríṣiríṣi nǹkan àwọn èèyàn máa sọ pé ìmọ̀ bá àwèyàn jẹ́ a ní bùkátà sí kí ni ṣẹ̀rí àsọ pé tí ẹ̀rí àsàlàyé fún wa pé nǹkan tí ma bá àyàn àwẹ̀ jẹ́ àwọn nǹkan tí ìmọ̀ bá àwẹ̀yàn jẹ́ òun náà ni àwọn nǹkan tí a fẹ́ sọ fún àwa yìí alákọ̀ọ́kọ́ òun náà ni al ẹni tó máa máa tó wá jẹun ó sì máa mọ́ ó sì mú mi ó mọ̀ páwẹ̀ ń bẹ ó sì gbóúnjẹ síwájú ó sì jẹ bám ó sì yó irú ẹni bá olùsí àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kí wá ní báwẹ̀ ti bàjẹ́ yìí kí wá ní ìdíyà rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ èyí tó rinlẹ̀ òun náà ni pé irú ẹni báhùn ẹlẹ́ṣẹ̀ ní o pẹ̀lú bó ti máa tó ṣe gíní tó jẹ ọlọ́sàn Ramadan láláì ní ìdí so irú ẹni báhùn nísìnyí yóò dá àwẹ̀ yẹn padà lẹ́gbàtàwẹ̀ bá lọ tán kò sí kàfàrà fún kò sí kàfàrà fún a ojáwẹ̀ rẹ̀ o dára kàfàrà ẹ kò sí kàfàrà fún o tẹ́rì láti inú al-Qur'an wala mina suna jẹun yóò wá gbàwẹ̀ sisi wọn lára ìjẹ́gẹ́ni ẹ́ mútàtà tí ó gba oṣù méjì yẹn tí ó gbà tẹ̀lé àwọn kò sẹ́rì fún èyí tẹ́rì wà fún òun náà ni pé ẹlẹ́ṣẹ̀ ni yóò sì máa lọ lè ṣe gíní yóò sì máa lọ lè túbá sọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nítorí pé tọ́lọ̀ bá alékẹ́lá sọ fún wa ní pé wakulu washrabu hatta yatabayyana lakum alkhaytu al-abyadu min alkhayti al-aswad min fi yọ alfàjà yẹlẹ́kejì ẹ̀ẹ́n tàbí ìbá ti wá yọ tán ẹ̀ẹ́ ní jẹun máa fún màá tí mú sí àmà ìlà lẹ́yìn ẹwà lọ lè ṣe kíni ẹwà lọ lè parí àwẹ̀ yìí sí alẹ́ tóòrù bá ti wọ́ ìgbà ọ̀nà àwẹ̀ ó parí wọ́n wá jẹun lọ́sàn ó ti dẹ́ṣẹ̀ so látara bẹ́ẹ̀ ó túbá ó ti san àwẹ̀ yẹn padà nígbà míì ẹwà rí bẹ́ẹ̀ bá wá ọkàn wọlé báyìí dé ọkàn wọ́n obìnrin jùgúnjùgúnjùgún ah bẹ́ẹ̀ nìkátà àká ọmọ bẹ̀rẹ̀ pé ah aláyí ẹgbà rẹ̀ ní ah subhanallah subhanallah ah, ah, ah, wọ́n <laughs> <laughs> wọlé báyìí dé ọkà àpótí ní wá mú tí ìbámu kọ́lẹ̀ nìkan kan rán létí ẹ́ wá mú tán òsì jẹun tán ó sì bá tí ẹ lọ ọwá di ọ̀rẹ́ wá di ọ̀lẹ́ nìkan sọ pé ah ìtinú ti fẹ́ tó ah inú àwẹ̀ láwà ẹgbẹ́ ma ń ṣẹlẹ̀ síyàn bẹ́ so tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ síyàn kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdékíọlá ibi táàkì mọ̀ bọ́lọ̀ ń fẹ́ràn wa nù àwọn kankan bẹ tí ò sí lọ́wọ́ wa nígbà tó ti màmá tó jẹ́ pé ẹ ó gbàgbé ni kìí ṣe pé wọ́n lo màmá tó mú fúnra rẹ̀ ẹ irú ẹni báwọn yóò máa bá wẹ̀rẹ̀ lọ ni láti ibi tó bá ti rántí wù àbí tó máa ti rán létí wù mọ́kànlélùmọ́ wọ́n dáwọn ìpé òkèrè wo ti ní oúnbẹ̀ náà ni ẹ́ tó wá rán létí jùlẹ̀ àìkú òkèrè oúnbẹ̀ lẹ́nu rẹ ní ò tí wà lọ́ọ̀mì tú padà mọ́ àzọ pé wọ́n tẹ́ ah, ìdí bẹ̀lẹ́nu mi áwàwé ti ẹ̀dára ó ti bẹ̀rẹ̀ sí fẹ́ jẹ òun báhùn so látara di eléyìí tó bá tẹ̀lẹ̀ sí yàn báhùn anábi sallallahu alaihi wasallam nínú hadith wà

ẹ̀hẹ́n so ìdájọ́ rẹ̀ nú iná àwọn kan tí ma bá rẹ̀ jẹ́ àwọn onímọ̀ jẹ́ kó wa pé ká fi sá àtàrùn kíyàn ó ṣe gíní kó fi sá ẹ̀ẹ́n àbí ká fa sìgá òwúrò àwọn nǹkan báhùn ẹ̀yìn tó yẹ pé yóò wọnú gíní yóò wọnú mú rẹ̀ àbí yóò wọnú ẹni tí wá já sínú rẹ̀ ẹ̀ẹ́gbẹ́ ní fa sìgá nìsín tí a gbé lọ́nù rẹ̀ àbẹ́bẹ̀bẹ́ silẹ́sà fi ní símúlẹ̀ ìkẹ́ ní ìta silẹ́sà rẹ̀ òun lè rúkú tí jáde níbi ìjìká ní tú síta ìgbà tí mọ́tò bá ń tú silẹ́sà síta ẹni máa ń tú fi síta ìyókù rẹ̀ inú rẹ̀ gbígbóná rẹ̀ inú rẹ̀ ní lọ so ẹni tí máa wá ẹni tó bá ti kéè ohun sìgá inú àwẹ̀ inú àwọn kan tó bá rẹ̀ jẹ́ ni haram ni sìgá o ká mọ́ sọ pé náà rẹ̀ nìkan ọdún ẹlòmí lè gbọ́ ẹni ti gbé àfilẹ̀ náà rẹ̀ á tuntun gbé sìgá ká máa mú sìgá haram ni nítorí pé ìmá ṣe kí ni a máa kópa lára báyàn gbogbo tí ìmọ̀ ìṣègùn bá ti fi yé wa ẹ̀yìn pé nǹkan yí a máa bá àláfíà àyàn jẹ́ àwọn náà láwọn tí ma mú sìgá àti ma gbẹ̀yìn wọn náà ẹ̀yìn tán bá ya kùkú ó ń sìgá mi fún yàn táwọn tí wọ́n bá ya káàní ìmọ̀ kò nira báyàn so gbogbo nǹkan tí a bá ti fi múlẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn pé nǹkan yìí máa kó ní abáyàn ṣẹ̀ríà ìsìláàmù náà fara mọ́ òun máa sọ pé fún mi lẹ́rìí pé sìgá ò dáa ẹ̀ fún mi lẹ́rìí pé oníkà pé eh, sìgá bàwẹ̀ jẹ́ gbogbo tí máa ti ń ṣe kíni wa tá a wà yìí nìsín ọ̀pọ̀ àwọn èèyàn fi sìgá lẹ̀ wò kéde pé wọn ò nítorí pé tó bá tún sínú tán ẹ́ dẹ̀bìdùn lápá ọ̀tún sìgá lápá òsì ni kọ́lá sìgá lẹ̀ lómi gómi sínú sáàmẹ́bí ọkọ̀ fi dẹ̀bìdùn sínú ẹ́ tí ó fi dẹ̀bìdùn sínú sìgá lẹ̀ lómi ọkọ̀ yóò kaná sí yóò pọ̀sẹ́gbẹ́ kan so wúrú àwọn nǹkan báyìí yàní àwọn nǹkan tí ò bẹ́ sí mú ni haramu ni ẹsẹ ní ọ̀nà ìlú ẹni bẹ́ẹ̀ ń gbà nínú àwọn nǹkan tó tún bá rẹ̀ jẹ́ òun náà ní kéyàn ó gba abẹ́rẹ́ tí ma ń fúnyà ní kíni abẹ́rẹ́ tí fúnyà lókun abẹ́rẹ́ tí máa ń fúnyàn ní okùn méjì lábẹ́rẹ́ pín sí àwọn abẹ́rẹ́ kan bẹ tó jẹ́ pé àbí omi tí máa ń fúnyàn lókun tó má ti fi dọ́lá báyìí ó ṣe gíní nígbà tó jẹ́ pé ó jẹun náà ni irú àwọn abẹ́rẹ́ òun kò ṣe gíní ó bá rẹ̀ jẹ́ tẹ́yẹ̀ bá a gbọ́dọ̀ gbà tó bá ti jẹ́ pé à ń gbà wẹ̀ so tó bá jẹ́ kó ti tú láti ká gbà ẹ̀yẹn ká ṣe so téèyàn bá gbárù eléyìí kò sí ọ̀gá tí ó burú bẹ́ẹ̀ bóyẹ́jẹ́ bóyẹ́jẹ́ bóyẹ́sẹ̀ èyàn sì ṣe ní ìṣẹ̀jẹ́ wá ń dá wọ́n á fún abẹ́rẹ́ kan fi stọ́pù ẹ̀jẹ̀ ẹ́n malaria tí wá ń fọ́ wọ́n á fún lábẹ́rẹ́ àwọn ba àwẹ̀ naam nínú àwọn nǹkan tí ma bá àwẹ̀ jẹ́ òun náà ni alìjìmá alìjìmá alìjìmá kéyìn ó bá obìnrin lájọṣepọ̀ lọ́sàn Ramadan lọ́sàn Ramadan kéyìn ó bóbìnrin ẹ́ eh, inú àwọn kan tí ma ṣe kíní inú àwọn kan tí ìmá báwẹ̀ èèyàn jẹ́ ni so eléyìí wá lágbára eléyìí lágbára ìdájọ́ ilẹ̀ lórí ma ń gbé fẹ́ni tó bá jẹun tó wá máa jẹun lọ́sàn eh, ẹ́ ọgọ́ta ni sísì òun náà lè yóò gbà tó bá wá ṣe ẹ́ eh, ó wá ṣe ní àwọn ọjọ́ míì lera wọn yé sísì ó Ramadan òun náà ló ṣe kíni ló bóbìnrin lájọṣepọ̀ kó tún wáyé wá o kéèsò obìnrin olóbìnrin o ẹ́ obìnrin rẹ̀ náà ní o tó ní ìgì rẹ̀ lórí ẹ́ téèyàn bá bá lájọṣepọ̀ Ramadan àwẹ̀ òun ti bàjẹ́ ẹ́ èyí ó sì dáná kàfàrà lẹ́yìn pé yóò tún wá ṣe kíni yóò tún wá san àwẹ̀ yẹn padà ni èyí lórí eléyìí òun náà ni hadith anábì tí arákùnrin kan àdísọ Abu Hurairah radiyallahu anhu ó wá bá Nabi sallallahu alaihi wasallam arákùnrin wá bá Nabi sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah halas ó ní ìrà Nabi sallallahu alaihi wasallam ẹ́ tí kéyàn wá sọ pé mo ti dáná ẹ́ halatu ẹ́ olóòwà bá ah, sọ fún pé malak èsì ọ́ kí ló sí ọ́ kò sójú àpálára rẹ̀ pé àti wọ́n ti àti kí nìkan fún àbí kí ló sí ọ́ ọ̀là wà pàásù alamura àti wà ánà sọ ìm ó wá sọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé mo báyàwó mi lájọṣepọ̀ mo lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó mi wà ánà sọ ìm yìí sì ń gbáwẹ̀ ẹ̀wọ̀n kàbáhùn ó sì ẹ́tàn ojú rẹ̀ dá ọwá sáyé lè bá ànábì sallallahu alaihi wasallam pé ah mo ti dára o anábì sallallahu alaihi wasallam anábì wá sọ fún pé hal tajidu raqabatan tu'tiquha anábì ní so lẹ́rú tó bọ́kùn lọ́rùn rẹ̀ so lẹ́rú tó túlẹ̀ tó ní kó máa lọ yíò ni ó máa jẹ́ kíni òun náà ni ó máa jẹ́ kàfàrà àkọ́kọ́ nù so lẹ́rú qala anábì ní so lágbára láti gba àwẹ̀ oṣù méjì lera wọn àwẹ̀ títí dé ìdínú oṣù méjì ó gbà lera wọn ọ́làlá olóhùn lágbára ọ́là hal tajidu ìtààmà 16 miskinan anábì ní ìjọ lágbára láti gíní láti fún aláìní tálíkà 50 láti fún lóúnjẹ tálíkà aláìní 50 ìjọ lágbára láti fún lóúnjẹ kí ló tún bá nàbí sallallahu alaihi wasallam ó ní ó tún sọ bá nàbí pé ó ní láà ó ní olóhùn lágbára wọ́n nínú ríwáyà mi ó sọ bá nàbí sallallahu alaihi wasallam pé láàrin àbáwọlé Madina ẹ́ tó fi débi tí Madina parí sí ànábì olóhùn rò pé fámílì kan bẹ tó táríkà tó olóhùn rò pé fámílì kan bẹ tó táríkà ò ní owó ní nǹkan kan tó ń lè ṣe gíní tóun lè fi bọ́ aláìní kọ́ọ̀lá láà pàmọ́kàtà nàbí sallallahu alaihi wasallam anábí wá jòkó anábí sọ̀sọ́kà ó ti mọ̀ pé tóun ṣe ẹ́ ó ti mọ̀ pé òun ti dáná so ara àǹfààní kínú àǹfààní taubà ni àǹfààní pé téèyàn bá ti túbá lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀rì fún màlúwà bá nàbí sallallahu alaihi wasallam tábà lọ́wọ́ hadith yàtàwà hadith ní

نحن على ذلك أتي النبي صلى الله عليه وسلم بعرق فيها تمر وني àwọn abẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe gbé ẹrù kàdénù ẹ́ tó jẹ́ pé ẹrù dàbídùn wọ́n gbé afá ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé tààrà tààrà lẹ́ni wọ́n fi ṣe wọ́n gbé afá ànábì sallallahu alaihi wasallam ẹni ń bẹ̀ẹ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam faqala ana olèmìnà rẹ̀ ó sì wà ní jòkó eré tí ìdájọ́ rẹ̀ olóhun rẹ̀ Ànábì wá ní khudh hadha fatasaddaq bihi Ànábì ní gba ilé yìí lọ́lẹ̀ fi ṣe gíní lọ́lẹ̀ fi ṣe sàárà yàní kó lọ́lẹ̀ fi gbọ́ so Ànábì sallallahu alaihi wasallam inú hadithi òun náà láti mọ̀ yí pé bẹ́yàn bá ṣe gíní bẹ́yàn bá túrú ẹ̀ bẹ́yàn bá ṣe rú nǹkan báhùn lọ́sàn Ramadan àwọn àdájọ́ ti ń bẹ lórí ẹnu nàbà 1 ẹ̀ẹ́ bá ń ṣe tó tẹ̀lé àwọn òní ẹ̀ẹ́ kọ́bọ́kùn lọ́rú ẹrú tí ó bá wá sí tí ó sì máa kòtà ni kó ni kó gba àwẹ̀ 16 tí ó bá wá lè gba sẹ́mọ̀ pé àìlè gba yìí náà nìsín kìí ṣe pé àìlè gba pé nígbà sọ pé ìlè gba bóyá irú ẹni bẹ́ẹ̀ nìsín bóyá ti máa àlàáfíà ara rẹ̀ ni

ẹ̀wà rí eléyìí kátúnjẹ́ kó yé wa ti pé ìdá ń sọ yìí ìbá obìnrin lájọṣepọ̀ yìí ìbá obìnrin lájọṣepọ̀ ní bóbìnrin àtọkùnrin tí bá lájọṣepọ̀ ní o kìí ṣe pé kí àtọ̀ ó kàn jáde lára èèyàn bóyá látara pé ó ṣe nǹkan kan tátọ̀ fi jáde lára rẹ̀ náà pè ní alistimna masturbation kìí ṣe pé ó kàn mú àtọ̀ jáde lára rẹ̀ látara ọ̀nà kan sí kejì tí èsè pópóbìnrin lò papọ̀ àbí látara kó ń bojú ààrẹ owó òkú àtọwájáde láàrẹ̀ tí eléyìn bá wá ṣẹlẹ̀ táwọn tọwájáde láàrẹ̀ báhùn irú eléyìn yóò san àwẹ̀ ọjọ́ ń padà ní yóò san àwẹ̀ ọjọ́ ń padà yóò ṣe gíní yóò sì máa túbà lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala látara àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀wọ̀n àmọ́ kò ní jẹun o irú ẹni tó ṣe bẹ́ẹ̀ lọ́sàn án nítorí pé kò gbọ́dọ̀ ṣe gíní kò gbọ́dọ̀ sọ ó ti sọ ọ̀sán Ramadan ó sọ di ẹ̀tọ́nù tó bá jẹun bẹ́ẹ̀ ẹn tó lè jẹun bẹ́ẹ̀ òun náà ni obìnrin tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ ẹ yóò jẹun káwọn obìnrin wa náà tún lágbóyé léyùn ẹ̀yìn torí pé obìnrin ní ọmọ sí àìdọ̀ lọ́wọ́ tó wá ní jẹun ó ti gbàwẹ̀ ó sì sá padà kí wá ní ẹ̀mẹ́jì lọ́wọ́ àbíjà rẹ̀ ó ń ṣe àìdọ̀ lọ́wọ́ ó ń ṣe nífàásì lọ́wọ́ ẹ́ abó láàárẹ̀ kan tó jẹ́ pé kò á rò pé àwọn ah, àmà jẹun àmì ilé jẹun táwọn èèyàn táwọn èèyàn ah, ó lágbára láti gba ó gbọ́dọ̀ gbàwẹ̀ lásìkò yẹn ó jẹun ó sì dá padà lásìkò tí wọn náà bá ń san padà àwọn èèyàn náà máa jẹun

ẹni tí èbí bá gbé ẹ́n èbí ló wá fúnra rẹ̀ pọ̀lẹ́ta alẹ́ ìkọ̀dọ̀ irú ẹni báwọn ní sáàwẹ́ padà wà má ní sàkọ́ àmùdán ẹni tó bá wá mọ̀ọ́mọ̀ tó ikú ló bí fúnra rẹ̀ òun ló kọ́ bọ̀rọ̀ fún tó wá pé èbí fúnra rẹ̀ anábì ní so hadithi wà nínú sunan abi daud àti sunan tirmidhi àti sunan ibn majah wal hadithu sahih hadithu lálàáfíà naam inú àwọn nǹkan ma ni alìhìjáàmà alìhìjáàmà kí náà ń pè ní alìhìjáàmà lédè Yorùbá ẹ́n wọ́n ní kéyò dégò ẹ́n kéyò kéyò dé gíláàsì ojú o ẹ̀hẹ́ kéyò ni pẹ̀lú pé èyàn sí ojú ara ojú bídẹ́yìn ti fẹ́ mẹ́jẹ̀ jáde hù èyàn mú abẹ́rẹ́ àbí àbí ẹ̀kínà forúkọ rẹ̀ àbí bíléèdì èyàn wá fi sí tótò tó báyìí èyàn fi wá fa ẹ̀jẹ̀ dúdú jáde ń bẹ̀ òun náà ń pè ní alìhìjáàmà so alìhìjáàmà yìí ń bẹ̀ẹ́nu súnà àdábì sallallahu alaihi wasallam kí èyàn máa fi wá wòsàn ó dáa púpọ̀ kí èyàn máa ṣe hìjáàmà inú nǹkan tí àdábì sallallahu alaihi wasallam sọ pé kí ni tó ní ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kéèyàn máa ṣe bẹ́ẹ̀rí ń fọ́ kò sí ní òdí sí lára ẹ́ àbí tó bá jẹ́ bóyá inú àbí bóyá ìyà ni wọ́n ní wọ́n ṣe sí so àmọ́yàn máa ṣe káàkiri so hijama yìí kéèyàn bá ti wá ṣe lọ́sànánú àwẹ̀ ẹ́ irú ẹ̀ àmà ṣekínì àmà bá àwẹ̀ èèyàn jẹ́ so hadith anabi sallallahu alaihi wasallam pé anabi ní afdara al-hajim anábì ní ẹni tí wọ́n dégò fún àtẹni tó dégò fún yàn anábì láwọn méjì wọ́n ti kíni àwẹ̀ wọ́n ti bàjẹ́ ó gbá rẹ̀ padà so àmọ́ lásìkò tá a wà yìí nísìn látara pé wọ́n ti ṣe àwọn instrument kan tí wọ́n máa ń lò pé nǹkan tí wọ́n ni pé lẹ́gbàá tán bá síbẹ̀ tán wọ́n wá fi kíní kan báyá sí ìwo wọ́n wá gbé lé ẹ̀yìn ẹni wọ́n so alábi sọ pé àtiwọ́ tó ń bá fẹ́nú pa àwọn àjẹ́sùn pa lára rẹ̀ anábi ní ẹ̀láwẹ̀ ẹ́sì gíní ẹ̀tún ẹgbàwẹ̀ yẹn padà àmọ́lásìkò tá wà nísìn wọ́n ti ṣe machine aging kan tánmà ń lò tó jẹ́ pé tánmà ti ṣe nǹkan yẹn tánmà ti fi sára rẹ̀ kọ́lá kò ní fẹ́nu kọ́lá kò ní fẹ́nu kankan yẹn yóò kàrà sí yóò sì wá ti pọ́ọ̀pù kíní yẹn yóò sì gbé kalẹ̀ yóò mọ̀ wòrán díẹ̀ kíní yẹn ní wàá fa owó kíní yóò fa àwọn ẹ̀jẹ̀ dúdú yẹn tó wá fa tán ó sì lọ já àwọn ẹ̀jẹ̀ ònù tó fi yé báyẹn so irú eléyìn nítìí wallahu ta'ala a'lam wọ́n ní irú ẹni tó báyàn tí wọn àwẹ́ ní ìbàjẹ́ nítorí pé kò sí kí ni kò bá ṣárọ̀ ẹ̀jẹ̀ yẹn kò sí pẹ́ni ló fífà ẹ̀jẹ̀ wọn ni ní kò dé ẹnu rẹ̀ náà ẹlẹ́ẹ̀karùn nínú àwọn nínú àwọn nǹkan ma bà àwẹ̀ jẹ́ òun náà ni khuruju damil haid wa ni ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ tó bá jáde so káwọ obìnrin ní bùkátà sí láti jẹ́ láti gbọ́ àgbọ́yà rẹ̀ dáadáa so tóbìnrin bá ń gbà ẹ̀kọ́ látàárọ̀ ẹ̀ ó wá kù ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú méjì ìṣẹ́jú kan wọ̀ ó ti wá rí pé àìdọ̀ ti dé ó rí pé nǹkan àlejò ń dé òun ti gbàlejò so tó bá tẹ̀lẹ̀ àwẹ̀ ti bàjẹ́ so irú ẹni ìṣẹ́jú méjì lókù obìnrin òṣùwọ̀rọ̀ ah, àmọ́ kó ti wá mọ̀ pé wáwò pé à ah, kó máa ń fura kó wáwò pé kó ignore rẹ̀ kó máa rí sáyìn kó wá ignore sáyìn yẹn pé ti ah, máa ń wò lẹ́yìn sínú so irú eléyìí náà obìnrin pretend láti pé ìníyà sí tíbi wá rí pé gbà tí bá dáwẹ̀ tán tíbi wá ka ọjọ́ ọjọ́ so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń tó ṣe ẹ̀jẹ̀ bímọ wá ti bímọ báyìí ń gbà rẹ̀ bọ́ ẹ̀yìn ó sì bímọ lọ́sànán ààrẹ ààrẹ ti parí báhùn síbẹ̀ náà ààrẹ ti bàjẹ́ báhùn so nínú àwọn nǹkan tí ó máa ba ààwẹ̀ jẹ́ ni nínú àwọn nǹkan tí máa ba ààwẹ̀ jẹ́ ni ní ni kéèyàn ó láníyàn pé mo fẹ́ kí n gbà rẹ̀ mọ́ wọ́n lọ sí gbà rẹ̀ lọ tẹ́lẹ̀ ẹ̀ ó wá rí pé ààrẹ òun ti Ni jáwẹ̀ yìí ó wá sọ pé ó jáwẹ̀ yìí lápèjúwe ní ti ó wá rán ma ló ń jẹ ẹ̀wùn kan ní ó wá rán ma ló ń jẹ ọmọ wá oúnjẹ lọ fáwọn títí kò wá oúnjẹ wá ní jẹ́kí ma gbá zo pàtó ń jẹ oúnjẹ ni ó jẹ òtí o ṣe so irú eléyìn ní ti báyìí kò láwẹ̀ ọjọ́ ọmọ yóò dá ààwẹ̀ òun padà rí inú àwọn kan tí ma báwẹ̀ jẹ́ jẹ́

tálìfájà rí bí yọ ó ní déédé kí yóò ka súra àyà 50 èdè kí yóò ka àyà 50 òun náà ní kíni òun náà ní tí ń bẹ láàrin pé ànábì dá sáàrì dúó wọ́n sì kíni wọ́n sì pèrún ó túnmọ̀ pé ká lọ́ra jẹ sáàrì inú súnà ànábì sallallahu alaihi wasallam òun náà ló wà èdè ká mọ́ jẹ sáàrì agumẹ́rin agumẹ́ta agumẹ́jì ẹ́n so kí o súnmọ́ ẹ̀yìn tó wáyé pé alfájà rí bá ń yọ lápèjúwe tá alfájà rí bá ń yọ ní nǹkan bíi aago márùn-ún àbọ̀ lápèjúwe kéyàn ó jẹ́ sàárì ní nǹkan bí gbábí aago márùn-ún kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún lápèjúwe bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún so káàtùn wá lákèèsí wípé àwọn nǹkan wọ̀nyí àwọn àsìkò táàtọ̀ yìí tàbí mọ̀ jẹ sàárì dà yìí lópin ìgbà tàbí bájà rí ò bá sí yọ ìyẹn ò túnmọ̀ pé nígbà tó ti wá parí sàárì rẹ ní ọkọ̀já ìṣẹ́jú mẹ́ẹ̀dógún kọ́ ní ìwọ̀n fi kankanú má títí dígínì títàlùbárí àyófin yọ kọ́lá àwọn aláwọ̀fà àtán sọ pé ìmá sọ pé ká dáwẹ̀ jó lásìkò wọn sí tó nínú àwọn bídíà ni inú bídíà ni inú àdádálẹ̀ ni pé káwà sọ pé tó bá ti di 550 eh, o ẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan kan mọ́ o àmọ́ o alifájà yóò yọ ní 530 àárín 15 minutes wọ́n kọ́ tó kẹ bá ń gbẹ̀mí kọ́ àbí tí nǹkan bá pàmílé ní kọ́ tẹ̀gbẹ̀rẹ̀ ilé ìlú sí ó yàtọ̀ síra wọn àmọ́ lásìkò tààrí máa jẹ sàárì pé eh, ó yájú òun náà ni dèédé àsìkò tí yóò fi ṣe kíni tí yóò fi ka kíná ń korúkọ rẹ̀ dèédé àsìkò tí yóò fi ka sura fifty aya fifty nínú alukur'an so nínú suna anabi ló wà inú suna anabi náà tàbí yóò fi tẹ̀lé káyọ̀dé máa sínú tásìkò sínú bá ti tó káyọ̀dé sínú tí òun bá ti ń wọ̀ báyìí káṣe kíni ká kọ́kọ́ sínú anabi àkọ́kọ́ sínú náà ifun síwájú kánabi ò tó jẹun yóò fi àwa ní ògbé àmú ah, lágbára mú sí ní agbára sí ní sínú ó wà jẹ ó kì mọ́gúrùbì tán ó sínú a rí àsìkò ìṣáì tó ń bọ̀ wá sórí eléyìn kò sí gíní kò bá ìlànà Nabi sallallahu alaihi wasallam tí sinú bá ti tó kíyàn ó ṣe ká jẹun tí bá ti tó inú súnà Nabi sallallahu alaihi wasallam òun náà ni ká fi táàmù dàbídùn òun náà ni ká ṣe kíni ká fi sínú Ànábì sallallahu alaihi wasallam Ànábì a máa lo dàbídù tútù tí ó ti gbẹ tán ẹ̀yìn tánàbí ò bá wá rí Ànábì a máa lo dàbídù gbígbẹ láti fi jẹ́ kíni láti fi sínú tánàbí bá tún wá rí hasawa tí mi máa ànábì kan adágẹ́ díẹ̀ mú báyìí ní omi láti fi jẹ́ kíni láti fi sínú eléyìí náà ní súnà ànábì sallallahu alaihi wasallam ló wà téèyàn bá wá rí owóró àwọn nǹkan wọ̀nyí ẹ́ àtàwọn nǹkan èso míì yàtọ̀ sí dàbí èèyàn lè lò láti fi sínú ẹ̀rí

ẹ̀sìn bá rìnṣì nígbà tó jẹ bá dé àgbà tó bá ẹ̀sẹ̀ wà máa tẹ́kíní yóò tẹ̀ máa jẹun kò ní kọ̀ntínú àwẹ̀ yẹn nínú ẹ̀mí rẹ̀ pé nígbà tí òun ò rí nǹkan tí òun ó fi sínú ẹ̀yìn súnà anábì sallallahu alaihi wasallam òun náà ní ká ṣàdúà nígbà bá fẹ́ sínú ẹ̀ zama wabtalat al-uruq wa thabata insha Allah inú súnà anábì sallallahu alaihi wasallam ní nígbà tá ti lọ àwọn gbogbo iṣan ara tó ti súnkì ogbẹ̀ náà ṣe gíní ogbẹ̀ náà ti ó ti dé padà wọ̀tábàtà àjírò insha Allah àwọn pẹ̀lú yọ̀ndẹ̀ Allah subhanahu wa ta'ala ládá ò lọ ládá ti gíní ládá ti ó fẹsẹ̀ múlẹ̀ fún wa inú àwọn ìntafẹ́ súnà tó wà nínú àwẹ̀ òun náà ni kí ẹ máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ alìsáàrù mìnà sọ́dàkọ́ quran ká máa ṣe tìláwàtí quran lọ́pọ̀lọpọ̀ ẹ̀yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa gbìyànjú láti tú aláwẹ̀ lẹ́nu aláwẹ̀ kásíkíní kásù lẹ́nu inú àwẹ̀ káfún ní tí ó fi túnu so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tẹ́ olóore lóríṣiríṣi sáàmà ṣe àbí ká máa ṣe kíní ká máa ṣe àwẹ̀ Ramadan inú àwọn tẹ́ olóore tí ẹ máa ṣe nínú Ramadan òun ni kéèyàn gbìyànjú láti máa dìde lóru tahajjud kìyàmù lẹ́yìn orú àwọn nǹkan wáyé inú àwọn nǹkan tí máa ṣe Allah subhanahu wa ta'ala ni anabi wa sallam anabi ni Ramadan imana wa ihtisaban ẹni tó bá dìde lóru Ramadan tó gba tó kírun ànábì ní gúfèrè aláhù ma taqaddama min zambihi tó kí náfílà yẹn tó ti tahajjud pẹ̀lú iman wà ti sáàbà ń tí sì ń retí ẹ̀san ìlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá alékẹ́ ọláwó fèrí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti gíní tó ti sèsíwájú nínú àwọn nǹkan tó dáa kí èèyàn máa ṣe ni so naam bákan náà àwọn nǹkan tá wá kọ̀ tó jẹ́ makaru ẹ́n kò bá rẹ̀ jẹ́ o ẹ́n àwọn makaru ni àfẹ́ká máa ṣe kí ni àfẹ́ká máa ṣe makaru ni àfẹ́ká máa ṣe nínú àwẹ̀ so kò gba àwẹ̀ jẹ́ so nínú ẹ̀ òun náà ni alimubala mubalagatu fil madmadati wal istishaq

nígbà tó bá ń ṣe àlọ́lá pé kó tó góńgó ìlà ń tẹkún náà sọ ìmọ̀ràn àgbà tó bá ń gbà rẹ̀ kó máa ṣe kíni kó máa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú nǹkan tó tẹ́yẹ lè ṣe nínú àwẹ̀ tí ó bá àwẹ̀ jẹ́ òun náà ní kíni òun náà ní alkubla kí ọkùnrin ó kí ìsìyàwó rẹ̀ kò sínú nǹkan tó bá àwẹ̀ jẹ́ ni nítorí pé kíni nítorí ó lè

so káàkiri lọ wádìí nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà tó bá jẹ́ pé tó bá jẹ́ pé kò yé wa nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ìdájọ́ so tàbátí iná ogoro àwọn nǹkan wọ̀nyí yóò fi wá lọ́kàn balẹ̀ láti máa ṣe kíni láti máa bá àwẹ̀ wa lọ yóò fi wá lọ́kàn balẹ̀ tí pé a ní máa kó sínú àwọn nǹkan míì láláìmà so ẹ wá rí asọ́lẹ̀ kan tí pé ẹni tí ò bá wá lè jẹun ẹn tí ò lè jẹun tí ò lè gba àwẹ̀ ẹn tí ó sì lé gíní ẹn tí ò bá lè gba àwẹ̀ lápèjúwe nìsí kí tí ń tí ó tọ́jọ́ rẹ̀ gùn ni àbí àgbàlagbà tó jẹ́ pé ó ti darúgbó tí ò lè gba àwẹ̀ so irú ẹni báhùn yóò fún ìyà ló ń jẹ ni fún dèdè ọjọ́ kọ̀ọ̀kan ní ìdájí òun náà ni ìdajì sọ́ọ̀ì so nǹkan táà ń pè ní sọ́ọ̀ì táà mọ́ fi wọn oúnjẹ wọ́n ti bá wa simplify rẹ̀ lásìkò táà wà yìí tó jẹ́ pé nǹkan táà lè mọ̀ pẹ̀lú kíni pẹ̀lú kílò ni 2.25 kilo òun náà ni kíni òun náà ni ó di di nǹkan táà ń pè ní kíni táà ń pè ní sọ́ọ̀ì so tàbá wá fẹ́ ṣe kíni tàbá fẹ́ ṣe fídíà òun kan táà fi ṣe òun náà ni ìdajì rẹ̀ òun ni ìdajì so yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ bí nǹkan bí 1.125 kilo òun náà nìkan tábí ṣe fídíà yẹn pẹ̀lú àwọn nǹkan tí yà máa jẹ bóyá ẹ̀wà ni bóyá ráìsì ni bóyá gíná púpọ̀ rẹ ni bóyá dàbídùn ni àbáwọn nǹkan báyẹn òun náà ni àwọn nǹkan tí èyí fi yọ so tó bá wá jẹ́ pé nǹkan tí yà fẹ́ yọ yìí tí ọlọ́ọ̀bà àdékẹ́ ọlọ́bà fún yẹn nígbà láyè tí ebi pé kéèyàn wá ṣe kíni kéèyàn ó se lóúnjẹ bóyá ráìsì lápèjúwe ẹ̀ ọwá ṣe ráìsì òfi ẹran sí tẹni ó fi jẹ́ ọwá fi ṣe fídíà òsì àkà tó burú bẹ́ èyàn lè ṣe fídíà ní rọ́ ìdáǹtọ́ bẹ̀nu èyàn lè ṣe fídíà ní oúnjẹ tútù tí ó mú èyàn èyàn sì lè ṣe fídíà pẹ̀lú pé kíni pẹ̀lú pé èyàn ó ti já oúnjẹ yẹn èyàn wà gbé fún so ìgbàláyè wá wà fún wa láti pé kéèyàn ó máa ṣe nínú àwẹ̀ yẹn tí èyàn bá lágbára lórí ẹ̀ tí èyàn bá wá lágbára lórí ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbàláyé wà fún wa pé ká kó ìyànjọ lẹ́ẹ̀kan náà láti jẹ́ gbígbín àwẹ̀ mélòó mo jẹ́ ẹ́ àwẹ̀ mẹ́wàá lápèjúwe ó wá kó àwọn tálíkà sí mẹ́wàá sí kó wọn jọ ó sì jẹ́ gbígbín ó sì fídí àfún lẹ́ẹ̀kan náà so àmọ́ o a san àwẹ̀ ni a ṣe ni afẹ́kẹ́ yóò tẹ́kẹ́ ni afẹ́kẹ́ yóò tẹ́tẹ̀ máa ṣe nítorí pé gíní tó abi Allah subhanahu wa ta'ala ìwọ̀n bá tá gbọ́ yìí àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe jẹ́ kí Ramadan kó má ṣe jẹ́ bá wa láyé kó sì jẹ́ kí a ní ìfàní láti ṣe iṣẹ́ dáadáa nínú ẹ̀ tí ọlọ́run bá lè kẹ́lá kó sì jẹ́wọ́ gba iṣẹ́ dáadáa náà lọ́wọ́ wa innahu of blood àbí kẹ́kọ̀ọ́ náà wọ́n ní kéyìn ó fẹ́ jẹ́lẹ̀ ó wà lára al-hijama ta sọ lẹ́ẹ̀kan so bẹ́ẹ̀kan náà ni kéyàn ó fi ẹ̀jẹ̀ ẹlẹ̀ téèyàn bá fẹ́ jẹ́ ẹlẹ̀ fún yàn ẹ̀ Ramadan àwẹ̀ bàjẹ́ téèyàn bá ti fẹ́ jẹ́ ẹlẹ̀ fún yàn àwẹ̀ yẹn ti bàjẹ́ èyàn ó ṣe kíni èyàn ó dá àwẹ̀ yẹn padà nígbàtí àwẹ̀ bá parí ní àwọn nǹkan tó bá ẹ̀jẹ̀ ni náà wọ́n ní ìjẹ́ àwa tí ó já sí pé ọkùnrin ni àlùfáà ti ń ṣe àsàlátù fún wa

wọ́n wá yan ọjọ́ kan tí wọ́n ń kọ́ àwọn obìnrin jọ pé ní ọjọ́ àsàlátù kò sí lára anábì sallallahu alaihi wasallam nǹkan tí anábì máa ń ṣe fáwọn obìnrin ẹ̀ òun náà ni anábì máa ń ìdánilẹ́kọ̀ọ́ irú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe ìtàn kàlàyé nípa a máa ń fáwọn obìnrin tó jẹ́ pé ànábì ní àwọn obìnrin nìkan ni ó wà ń bẹ́ ànábì ó jòkó a sì máa mú lọ́nà àwọn sọ̀hábà mi tí ó jòkó tí ànábì sallallahu alaihi wasallam yóò ṣe fún wa eléyìí náà ń pè ní ta'alim eléyìí náà ń pè ní adar eléyìí náà ń pè ní almuhadara irú eléyìí la ní bùkátà sí ká máa ṣe fáwọn obìnrin wa àwọn ìyá àgbàlagbà ká máa kọ́ wọn nípa ẹ̀sìn kẹ́sìn ó kí wọ́n mọ̀ nípa àgbọ́yẹ̀sìn wọn

so eléyìí la ní bùkátà sí nítorí pé ó máa ń ba nínú jẹ́ láwùjọ wa lónìí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn pọ̀ tí wọ́n ti ń kírun ọ̀pọ̀ àwọn èèyàn fún ọ̀pọ̀ ní òsì mọ́ gẹ́sẹ̀ sàlọ̀lá ní wọ́n sì máa sí kíní wọ́n sì máa sí bẹ́ẹ̀ tẹ́ bá kọjá bí síyàmì tí ń kírun báyìí ẹ̀wọ̀n ó pé subhanallah àti rẹ́ni tó kírun lójú ànábì sallallahu alaihi wasallam bí ẹ̀yìn ìbá àwọn tàbí ànábì ànábì ní òsì kírun lọ́tún kí ó tún kí ànábì ní òsì kírun lọ́tún kí nígbà tó wílẹ̀lẹ̀ kẹta ó wá sọ fún ànábì pé òun ò mọ́ kí jù báyìí lọ́kà ànábì ibẹ̀ láti ma ipé ìrún nǹkan tó jẹ́ pé ẹkẹ́ ọ̀tẹ́ kíni ọ̀yẹ́kẹ́ òmúra sí kí o mọ̀ bí bí ẹ̀ sí kíni so àwọn èèyàn wá pọ̀ bẹ́ẹ̀ láwùjọ tó yẹ ká máa kọ́ àwọn èèyàn nípa ẹ̀sìn àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó tún bà ìsìláàmù jẹ́ gan lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ tí wọ́n ṣe so àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká máa kọ́ àwọn èèyàn níbi tààlim kéde pé àwọn akó wọn ni ó ṣe tí ò ní yọwó àtàlátù wo ni ó ṣe tí ò ní máa dá kinní kan àtàlátù wo ni ó ṣe tí ò ní wọ́n ká máa mẹ́ja wá àbí ká máa mú bí ọwọ́ tàwa àti ni òun náà kí ọlọ́run bá díkẹ́ ọlá kí ó ṣàánú wa náà wọ́n ní alákà mẹ́rin ló wà nínú irun dùá àtọ̀látò dùá lẹ́yìn ìgbà tí òun bá ti gíní tóun bá ti yọ sókè ẹ̀ẹ́ òun ti gíní ó ti yọ jáde dáadáa ó ti yọ sókè kìí gbà tó ń jẹ́ yọ bọ́ ẹ̀ẹ́ lásìkò gbáyẹ òun náà ni sọ̀látò dùá ti bẹ̀rẹ̀ títí tó fi di gíní tó fi di ìlàmá kọbílà zawal ẹ́ síwájú kó tó dìgbà tí ìlàmá kọbílà kíná kórúkọ rẹ̀ síwájú kóró tó kátàrí tí a mọ̀ kátàrí ní kórùn kátàrí òun náà nígbà tóòrùn bá ṣe gíní tóòrùn bá wà ní àárín tó jẹ́ pé à lójìjì tẹ́ bá dúó téèyàn ní lójìjì òyí so lásìkò yẹn èyàn ní ṣegínì èyàn ní kí náfílà má so títà àsìkò yẹn olè lásìkò jù ha so kéèwà kí lọ́lá tó jù ha ó bẹ̀ látorí rákà mẹ́rin rákà méjì méjì méjì ní ní nǹkan tọ́lọ́wọ́ bà lè kẹlẹ́wà fún ìyàlágbà láti kí kọ́dá ìbẹ̀rún súnà náà sallallahu alaihi wasallam pé ẹni tí ò bá kí wítírù síwájú kó tó fi jí ẹ̀yẹn tásùbá tí àlùfájà rẹ̀ fi wọ ilé lásìkò tó wáyé pé rákà mọ́kànlá ló máa ń kí lóru ní tó wà rántí kí abóòsùn gbàgbé tọ́dásí kó dùhá yẹn èyàn kí rákà mélòó èyàn kí rákà méjìlá ó fẹ́ yọ̀kan lé òní ṣe gíní òní kíwítírù lórúkà kíwítírù lọ́sàn tó wáyé pé márùn-ún ìwọ́n máa ń kí tẹ́lẹ̀ ni ó fẹ́ yọ̀kan lé yóò pè mẹ́fà ẹ̀yìn tó bá jẹ́ pé mẹ́ta ló máa kí ni ó fẹ́ ọ̀kan lé ó kí mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àsìkò rẹ̀ ni ẹ́ so bó bá ti bí ẹ̀ bá ti lágbára ni kò wá ní àzikáàrù kan tánàbí sallallahu alaihi wasallam fún alọ́tọ̀ pé a máa ṣe kíni a máa ṣe tàbáwà lórí ẹ̀ ẹ́ kákí àwọn sówàrù ẹ́ tàbáwà lórí ẹ̀ ká tọrọ àdúà lórí ìforíkalẹ̀ àti láwọn àyíká ànàbí sallallahu alaihi wasallam ti ká máa ṣe ní àtìgbà ọlẹ̀ yẹn ń dúró dì

so irun láti fi pè wá pé káwá tí irun àsìkò mọ́gbìbì ti tó tó nù bá fi lé wọ ẹ́ láti tè yára sí irun súnà Nabi sallallahu alaihi wasallam ló wà kó máa wà ní gáwọn alọ́lẹ̀ wà nìkan tó jẹ́ pé à ní gbọ́rùn bọ̀rọ̀ a máa wá rí sí pé à ah, tí wọ́n bá pèrún báyìí èmi ò ní jẹ́ kíní èmi ò ní sínú agoméjì ó so nǹkan tí ọlọ́ọ̀bà àríkẹ́ lásọ fún wa òun náà ni pé summa atimmu siyama ila al-layl ẹ parí àwẹ̀dẹ́ bá ń gbà ẹ parí rẹ̀ sí kíni ẹ parí rẹ̀ sí alẹ́ tí a ní nígbà tí òun bá ti kíni nígbà tó ń bá ti wọ̀ Thank you. Ah, ah, wọ́n ní obìnrin tí ń fi àtẹ́lẹwọ́ ṣe nǹkan oṣù àtìmí ah, ò tí ìgbọ́lẹ̀ yìí o wọ́n ní tó wá dásìkò yẹn wọ́n ní àtẹ́lẹwọ́ rẹ̀ ó kàpùmá ní kò ní rí gíní kò ní rí nǹkankan ẹ̀jẹ̀ ò ní jáde lára rẹ̀ wọ́n ní rẹ̀ wá so irú eléyìn onísìn haidọ̀ ẹ̀jẹ̀ tí ń jáde láti bí gíní láti bí tí obìnrin tí máa bí ma ẹ̀tìwà òun náà ni ẹ̀jẹ̀ tàbí jẹ́ gíní láàmọ́ fi ka ìdájọ́ haidọ̀ so tó bá ti jẹ́ pé rẹni báhùn ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bí haidọ̀ tí ma jáde lára yẹn láti ilé ọmọ títí jáde wá so irú ẹni báhùn kò ní ṣe gíní kò ní mú ìdájọ́ haidọ̀ kò tí máa ń ṣẹlẹ̀ sí báhùn tó rí bọ́ ọmọ pán so irú eléyìn yóò máa yóò sì máa ségíní yóò sì máa gba àwẹ̀ tó bá di àsìkò àwẹ̀ irú eléyìí yóò mú ìdájọ́ pé ẹni kí èsì haidọ̀ náà ni ẹ̀dì bá ní sí tó gbé tábá wo definition tán pè ní haidọ̀ ẹ̀ tó jẹ́ pé òun náà ni wọ́n ní ká má kírun nígbà tí bá ń wá wọ́n ní ká má gbàwẹ̀ nígbà tí bá ń wá a ìpè definition rẹ̀ òun náà ni ni tó gbé ní máa ń ṣe kíni tí ń jáde wá láti ilé ọmọ láti rahim ibẹ̀ lòun ti ń wá yóò ti jáde síta tó kálukú ń ṣe kíni tí ó fojú rí kọ́lá ó ní àpèjúwe pé bí sẹ́rí àti àpèjúwe fún wa ní ṣe máa rí wallahu ta'ala a'lam irú ẹni bẹ́ẹ̀ yóò máa gba àwẹ̀ rẹ̀ yóò sì máa kírun rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ń mú ìdájọ́ ẹni tí ò ṣe kíni ẹni tí èsè haidọ̀ rárá ni wallahu ta'ala a'lam subhanakallahu bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu